والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون أو أمن أهل القرى أن يأتيهم بأسنا ضحا وهم يلعبون أفأمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون اللهم بيلي دعوة wa نقبع ń fún wa يقبالي sí kí ìyà ọlọ́run ọba wá báyìí ntí sì máa ṣe àpèjúwe èèyàn bí ẹni tí ọfọkànbalẹ̀ sí kí ìyà ọlọ́run wá báwọn ó náà ní kéèyàn máa ṣe ọlọ́run lójú méjèèjì kó sì máa dààmú pẹ̀lú tó lè dà àti mà nígbà tí sẹlọ̀n ó rọrùn púpọ̀ pàápàá jùlọ. fáwọn ẹni tí o máa ṣàkíyèsí pọ́jọ́ pé ndà kìyàmù ń ṣùgbọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ wa ó ti ṣe jẹ́ wípé ó ti pèsè àkàlẹ̀ dé àwọn ọ̀tá rẹ̀ àwọn ẹni tako tiẹ̀ eléyìí tí jẹ wọn tí ò sí iyèméjì nípa rẹ̀ ní ọjọ́ pé ndà kìyàmù. ètò tó wá dájú ni pé a máa tètè fìyàmí ìjẹ̀yàn lẹ̀ látàyè. ní ìyà tí ó jẹ àmì kékeré lórí bọ́lá àlùkìyàmù tó ṣe rí èèyàn gbọ́dọ̀ máa ṣe lọ́hùn ó tún wá rẹ ní pàkíyèsí rẹ bóyá òun ọmọ pẹ́sẹ̀ ní tó ń ṣe kó a pé ìgbà tó rẹ ní pàkíyèsí rẹ pé tó ń ṣe yín ìgbà náà ni wa tẹra máa tí ó máa pé tí ó bá ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ìṣe lónítọ̀ ń ṣèṣe pé tó bá ṣe pé tí mo ń ṣe ìbá jẹ́sẹ̀ mo ń retí kí lọ́lọ́run lè fi mi ṣe gánà rí ẹni tó bá mọ̀ pé òun máa fi irú ẹni tí máa ń ṣe tí mo ń ṣe yìí ṣe ni mo ń retí a'udhu billah ẹni kò sì ní ṣe bẹ́ẹ̀ kó mu jẹ́ o lọ́lọ́run fi ní afa amina ahlul qura. أن يأتيهم بأسنا بياتا وهم نائمون ǹjẹ́ àwọn ẹni tí wọ́n sá ìgbàgbọ́ sọ́lọ̀ nínú àwọn aráàlú gbogbo nítorí pé àyà yìí ó kárí àwọn ará Mẹ́kà ó tún kárí gbogbo aráàlú míì ó tilẹ̀ jẹ́ pé àkọ́kọ́ ọgbà tó sọ̀kalẹ̀ so ńṣe lọ́sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bi ìbáwí fáwọn ará Mẹ́kà ǹjẹ́ ara aráàlú gbogbo láwọn ẹni tó ṣe kèfèrí sọ́lọ́run ìjọ wa balẹ̀ sí pé kí ìyàwó ti ọ̀dọ̀ ọlọ́run wá bá wọn bàyáta ní alẹ́ wọ̀hún ìmọ̀ nígbà táwọn ń sùn lọ́wọ́ bí. Ah, ọkàn yẹn lè balẹ̀ sí o ẹnìkan ó àjẹyàn tẹni tó sọ pé ó fi àjẹyàn tó jẹ́ ẹni tó fi gbogbo ọ̀nà jùyàn lọ kò sí tàbí ṣùgbọ́n pẹ̀lú ọba yẹn báwo wá ni tó bá pé ọlọ́run ọba tó dá wa ọba tó mú wa máa bẹ òun náà lọba tí ó ní òun bọ̀ wá ìyẹn wọn sọ pé agbára òun ọ̀ka mímí kò ní mí ohun tó ń à ádàbí ìgbà tó ṣe pé orí ibú ọkọ̀ òwe sí yàn nù ìjọ kan yín wá balẹ̀ bí lẹ́yìn tẹ́ ẹ̀ ṣe kèfèrí sọ́lọ́n pé kí ìyà ọlọ́run wá bá yín kó fòrú wá bá yín ní ìgbà tẹ́yìn ń sùn lọ́wọ́ tó bá fọ̀sán wá bá wa gan-an. nígbà tá a wà lójúfò kí la bá lè ṣe ká tó wá pé nígbà tá a sùn lórí tí ó ṣẹlẹ̀ sọ́mọ èèyàn náà ní kí tó bá rí ewu tó lè pa lára nígbà tí ò jẹ́ pé ń sùn lọ́wọ́ ó lè gbìyànjú pé kó wọ́n sáré kó wọ́n sàsálà ṣùgbọ́n ibi mélòó ló lè sá tó bá yẹ pọ́ lọ́n lọ́ fẹ́ fìyà jẹ pé lọ́ọ́ fẹ́ sá lọ tí ò ní jẹ́ pé bó ṣe rò pọ̀ ń sá fọ́lọ̀ ọwọ́ ọlọ́run náà lọ́ọ́ máa kó sí. awa amina ahlul qura ayyatiyahum ba'suna duhan wa hum yal'abun. ìjọ kan yín wàá tún balẹ̀ bí ẹ̀yin aráàlú gbogbo tẹ̀sí kẹfẹ́rí sọlọ́n sọ́kàn yín balẹ̀ sí pé kí ìyá ọlọ́run ọbọ̀ wá bá yín ní àsìkò dákọ̀mú àsìkò àbọ̀há àsìkò àbọ̀há ó bẹ̀rẹ̀ láti ìgbà tó oòrùn bá ti yọ tó gbéra sókè tó gbéra sókè jìnnà síbi tó ti yọ lódì wọn níta lè rí pé ó ti tú ọkọ̀ síbi tó ti yọ àtìgbà yẹn lọ díẹ̀ bá àgbà tí oòrùn yóò dátàrí. gbogbo ìgbà yẹn wọ́n ń pè ní àkókò ọdọha sọkàn yín balẹ̀ sí pé kí ìyá Ọlọ́run ọba wa bá yín ní àsìkò dákọmú wọhún mi ẹ làbùn lásìkò tẹ ń bẹnu pé ẹ ti fọnú ẹ ti fọnú fọ́ra ẹ ń pé àwàdà sọ́kàn yín tún balẹ̀ náà pé kí ìyá ọlọ́run ọba wa bá yín gbà náà torí kò sígbà tí ìyá ọlọ́run ọba tọ́tọ́ yàn wá téèyàn rí mú jẹ ẹ lọ lé àwọn ẹja lọ kò sígbà tí ìyá ọlọ́run ọba tọ́tọ́ yàn wá téèyàn rí mú jẹ ìyá ọlọ́run kò sí ẹni tó lè rọ́gbọ́n dá sí ìyá ọlọ́run tí ọba jẹ́yàn kò sọ́nà. So tẹ́yìn lè gba bọ́ ma lọ́wọ́ torí ẹ̀ ìbáàjọ́rú ìbáàjọ́sán àwọn ọ̀bẹ náà kọ́ fi ààrẹ jẹ wá o ìbáàsìjọ́rú ìbáàjọ́sán ọkàn ẹnìkan tó rí rẹ pé òsì tí ó balẹ̀ sí pé kí ọlọ́run máa bọ̀ tó sì ti jẹ bẹ́ẹ̀ wọn á ló dé tẹ̀ máa kí ló dé tẹ̀ máa tẹ̀lé alayhi wa kí ló dé tó yẹ pé ìyapa àtakò náà lè ń ṣe fòfin Ọlọ́run àti pé lágbọn ibi tá a wà ní kọ́ọ̀nà ibi tá a wà yìí nílé ayé ṣé ọkàn wa balẹ̀ pé bóyá lè rálẹ̀ jẹ́ náà wọ̀ rọrùn ẹ kẹ́rù ọmọ bàá gan wọlá àgbọn ibi tá a wà níbi nílé ayé nítorí pé tí wọ́n bá gbé e sórí scale ní tá a fi ń ṣe tọ́lọ̀ kó tó ní fi ń ṣe lọ́wọ́ tẹ́ bá tún gbé sórí scale àwọn tí wọ́n fẹ́ràn ẹ̀sìn Islam lọ pọ̀ jù láwùjọ wa ó sì wù kálukú kọ́ wà lìjà òfin ọlọ́run tó lọ́n sí ta nílò gbogbo African continent yìí ta nílò gbogbo Europe European continent ta nílò American continent ta ló ń lò Asian continent ta ló ń lò tó bá yẹ láwọn orílẹ̀-èdè kan ẹ̀dá kun torí tọ̀ lọ a sì mọ̀ pé nínú tí ìjókèèyàn rọ́nà lọ lọ́la gbẹ̀ndà kìyàmá òun là ìfòfin ọlọ́run ọba ṣiṣẹ́ torí ẹ kí ni dùn àánú gánà rí kí la mọ̀ tí ṣẹlẹ̀ sáwọn tó ti kú nu wa àìkòlófin ọlọ́run ọ̀ràn kan ni o ọ̀ràn wa lè fúyẹ́ tó bá ṣe pé nínú ẹ̀mí wa nínú ọkàn wa à ń wá pé gbogbo ọ̀nà kófìyàn jẹ́ lílù káwò tó kù inú owó sì dùn púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ tó bá lè dé lónìí kó tó di lọ́la èèyàn ní bá wà lápàdé lálùkìyà àmọ́ sẹ́rí àkínní kí ló fẹ́ fi ṣe ní mò ń bẹ̀ wà á gbà wà á gbà torí kú tó kù ó kù mẹ́yìí tẹ̀tẹ̀ ń jẹ́ èrè ikú rú ìtàn kẹfìrí máa kú ni ok ó kúkú rú ètò àgẹ̀bẹ̀rí máa kí tí wọ́n máa kú àtúbọ̀tán kọ́ yóò àjẹ́ ti mùsùlùmí àtúbọ̀tán káfìrì ni torí ẹ̀ ló ṣe jẹ́ pé kí ni ń dùn máa wìyàn kí ni wọ́n rejoice sí àfi ká múra gidigidi o àti ìrí òfin ọlọ́run lò láwùjọ wa inú yín sì tó ń lò àárín lò ẹ̀yin ò sì fẹ́ kọ́ wá gan kí ló fẹ́ fi ṣe kálukú sì gbàgbé pò ń kú tó bá sì pé kò tí ì sí à ń sìn palẹ̀ má wò pé kó dé lónìí kó má lọ́la tàbá tí wàá lè jẹ bẹ́ẹ̀ tara wa jẹ ìyẹn sì tara rẹ jẹ kó pẹ́lú mi ní sọ torí ẹ ṣé èsì pé ọkàn tiwa náà balẹ̀ ṣé èsì pọ́kàn wa balẹ̀ sí pé kí ọlọ́run ó làǹfin jẹ́ à ń jẹ ní sàǹsàn látún mú mi sí pé kí ni ọlọ́run ní wò ó ọlọ́run ní wọlú eléyìí à ẹ̀yà system monitory system ní ìsìn ọkọ̀ à kò sí bá a ti fẹ́ sè ok ọkàn yín balẹ̀ nu pé kí ìyà òde tí ọba dé dé tí ìbá jẹ́ pọ́kàn wa bá balẹ̀ bẹ́ẹ̀ kí ló dé tí wọ́n ní àwùjọ ayọ̀ mẹ́rin ṣé bọ́n sọ pé tó bá wọ ọlọ́run kò fi ọ sí i kí ọba já sí yà kí wọn ọmọ bọ̀ bọ́jọ́ olùbọ́jà rọ̀ bọ́jọ́ sàn án kò sí tí ń bọ̀ lókè tí lọ́gbà bẹ́ẹ̀ lọ dára mí tó sọ ó tún sọ jáde ẹni à bàbá a gbọ́ pé wọ́n ní àwọn oyin ju mẹ́rin lọ ni ó ní bẹ́ẹ̀ ni mẹ́ẹ̀ẹ́dógún péré ni èwo á ní péré nu mẹ́ẹ̀ẹ́dógún ọkàn rẹ balẹ̀ pé n tó bá wọ ọlọ́run fi ọsẹ kó fi ọsẹ tí ọba jẹ́ bẹ́ẹ̀ tí ìbá ṣe rẹ bá balẹ̀ pé n tó lọ́n bá fẹ́ fi ọsẹ kó fi ọsẹ kí ló dé tó ń gbà nǹkan ní nǹkan ama tiẹ̀ tó ń sìn sọ pé kó wọn lọ ilé ẹjọ́ ọmọ ama gbà ni ọmọ pé kìí ṣe tiẹ̀ àmọ́ gbà káwa rí adájọ́ náà tí ó da ọ lẹ́bi ó ti gbàgbé pé ọlọ́run ọba ni ahkamul hakimi ọlọ́run ọba ni ó fún kálukú tó bá di lọ́la kìíyà tí o bá jẹ́ kọ́kàn wa balẹ̀ wọ́n ń ṣe hayya ala salat èèyàn mélòó ló ń dá ọkàn kálukú balẹ̀ ni kí lọ́lọ́run ṣe fún agana rí kò sí nǹkan kan tí ń bọ́ darí séwu lóko bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ń wò ọkàn balẹ̀ sí pé kò sí ní tí ó ṣẹlẹ̀ wọ́n ń gbé yẹn pa lérò pọ́lọ́ ọ̀bọ̀ ọ̀rá ọkàn balẹ̀ ni pé kò sí ní tí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n ń jiyàn gbé lábẹ́ pọ́kàn balẹ̀ náà wọ́n mú odidi èèyàn wọ́n fi ń gúnṣẹ́ táwọn fi ń wá agbára lábẹ́ pọ́kàn balẹ̀ náà wọ́n mú odidi èèyàn wọ́n fi ń sóògùn owó lábẹ́ pọ́kàn balẹ̀ náà ọkàn wọn balẹ̀ bí ọlọ́run ọba ti kó de o agbára wọn ká ẹrù kan ọba wọn mímí kan òṣìṣẹ́ tí ó mí àwọn. أفأمنوا مكر الله sọkàn yín balẹ̀ sí ti ọlọ́ni sí ọkàn yín balẹ̀ sí ti ọlọ́ni à ti ọlọ́ni tí ọlọ́ni bá gbé yàdí tí ọba tọ́ba ara yín kú sọkàn yín balẹ̀ sí gbogbo eléyìí ọkàn yẹn gbọ́dọ̀ balẹ̀ sétí Ọlọ́run fala ya'manu makrallahi illa alqawmul khasirun ọkàn nìkan balẹ̀ sétí Ọlọ́run àfàwọn ẹni òfò kọlọmọsí wàhálà ẹni òfò ẹjẹ àkíyèsí wípé nínú ètí Ọlọ́run oníkórí pé ọ̀daràn ni ọ èyí tẹ̀lé gbogbo nǹkan sì tún dáa ọ̀ dáwọ́lé nǹkan kan àfi kọ́ yanjú ní rọrùn ọ̀ náwó sí nǹkan kan àfi kọ́ tẹ ọ lọ́wọ́ láì ṣe wàhálà wàláyé dé ọlọ́run dédé fún ẹni yẹn so that èyàn ò fi sékójú òṣùwọ̀n tí ó fi kún káfíìrì nítorí tí nǹkan máa ń lè mọ́yàn tó sì wàá nu kúfúrú ó lè máa ronú pé àìsè islam òun ni òun náà lè wá ṣe islam so àmọ́ èyàn wà nu kúfúrú gbogbo nǹkan tó ń jẹ́ gbẹdẹmukẹ́ fún un láéláé ẹ bá bá a sọ̀rọ̀ islam gan yóò gbẹnu yín rùn a jẹ́ pé ọlọ́run ọba ń dètè sí ni wọ́n mọ̀ wá wò yí pé kúfúrú tó ń ṣe gan níjọ́ dàfo sọ́kàn yín wà balẹ̀ sétí ọlọ́run ẹnìkan kì í fọkàn balẹ̀ sétí ọlọ́run àfàwọn ẹni òfò torí ẹni alḥasan al-basri rahimahullah sọ pé. المؤمن يعمل بالطاعات وهو مشفق وجل خائف مؤمن تاريا àwọn tọ́lọ̀ fi pa àyàn láṣẹ ká ṣe ní máa ṣe yóò sì máa jìnnà sí tọ́lọ̀ bá ní ká máa ṣe síbẹ̀síbẹ̀ ẹ̀rú ọmọ bá yóò máa sá kójókójó yóò máa sá kíjókíjó pókàpókà lẹ́mí rẹ̀ yóò máa ṣe pítọ́ sọ́lọ́ wọn ti tẹ́wọ́ gbà sọ́lọ́ wọn tẹ́wọ́ gbà sí òní kọ́ ti sinmi lọ́wọ́ ọlọ́mọ màá ṣe ń wàhálà lásán bẹ́ẹ̀ ni gbogbo awẹ tá à ń gbà yìí nítorí kí wọn máa bẹ lọ́njọ́júmọ́ nù má wàhálà lásán ṣé ti àìjẹun lọ fẹ́ tóbi sì ń pọ̀ tó lóúnjẹ tó lè jẹ àmọ́ tó jẹ ṣé ti tó gbẹ́ngbẹ́ ọ tó lómi tó mu àmọ́ tó mu torí ìbẹ̀rù ọlọ́ ṣé ti ẹni tí ń wù ọ ṣe pẹ̀lú lọ́fẹ́ rò ní tíyàwó rẹ̀ ò sí lọ́ọ̀bì kan tí ó sáré tí ó ṣe nǹkan oṣù àmọ́ tó ṣe nítorí kíni torí ìbẹ̀rù ọlọ́ tó bá jẹ́ pé gbogbo nǹkan yìí ẹnu rẹ̀ ò fi wá rọ́ọ̀fù bó ṣe máa fi wà tẹ́lẹ̀ tó fi kọlu mọ́tò kọlu mọ́tò kọlu tírélà ò fi wá rọ́ọ̀fù ojú rẹ̀ ò fi wò ó kú wò mọ́ ẹsẹ̀ rẹ̀ ò gbé lọ bí tí ò dáa mọ́ kọ́dọ̀ ọpọlọ rẹ̀ gan ò fi rèrè òkèrò mọ́ bẹ́ẹ̀ lẹ́nu mi ń ṣe nù àwẹ̀ káàkiri gbogbo ẹ̀ pátá wọn á padà wá sọ fún yẹn jọgbìn dàlùkì àmọ́ pé kò sí láàdá kò sì sí láàdá a'udhu billah ọlọ́dà kò má sí wàhálà láti dànù torí ẹ̀ ló ṣe jẹ́ pé olùgbàgbọ́ òdodo ọmọ ṣe tọ́lọ́ yóò máa tẹ̀lé tọ́lọ́ ẹ̀rú sì tún máa bà ẹ̀rú kí ni jama sọ́lọ́ wọn gbà sọ́lọ́ wọn gbà ń nǹkan àbẹ́rẹ́ ńlá ni innama yataqabbalu Allahu minal muttaqin torí kọ́ lọ́wọ́ bíi tẹ́wọ́ gbẹ̀sìn kán lọ́wọ́ ẹnìkan tí ọba ti jẹ́ ẹni tí ń payọ̀ ọlọ́run sínú ẹni tí ń payọ̀ ọlọ́run làwa wá wà ìdí tẹ́rù òfin máa bá mú mi nínú. kìí ṣe pé wọ́n ní nǹkan ní kó wọ́n kírun bí wọ́n ṣe máa pè irun irun kìnnì òun sì ti kírun òun tó kírun tán kó òun tó sálùwàlà ẹ wò múnáfìkì. so ọlọ́wọ́n bá ní kí n ṣe sọlẹ́ẹ̀tì mo ṣe sọlẹ́ẹ̀tì ẹ̀rú wa ń bà mí ṣé ọgbà bí ò ní gbà tí wọ́n sọ pé àwọn olùgbàgbọ́ òdodo ẹ̀rù tí máa bà wọ́n ẹ̀rù máa bà wọ́n kó tó sin lọ ẹ̀rù máa bà wọ́n lẹ́yìn ìgbà tó bá sin lọ tán ẹ̀rù tí wọ́n máa bà wọ́n lẹ́yìn tó bá sin lọ tán ó wúwo ó lágbára ju etí máa bà wọ́n kó tó rọlọ sin lọ. ní ìsìn tásìkò sọ láti ń bọ̀ magreth ń bọ̀ ní ìsìn olùgbàgbọ́ òdodo ẹ̀rù ọmọ bá ṣé magreth yóò bá mi láyé ṣé magreth yóò bá mi láyé tó bá sì bá mi láyé pẹ̀lú ògùn ọlọ́run ìǹjẹ́ ó jẹ́ ipò ní sọ́láàtì tí mo ṣe tó dáa jù èèyàn gbọ́dọ̀ máa palẹ̀ má de kú ni ìǹjẹ́ ó jẹ́ pé mágírìbù ń bọ̀ yìí òní ní ọ̀dà ju gbogbo sọ́láàtì tí mo ṣe jù láyé so ẹ̀rú ọmọ àbá tó bá pe mágírìbù kan yóò máa pe ẹ eh, bóyá lẹ́mí mi ó gùn dìgbà tí wọ́n sì kọ́ ọmọ wọ́n sì kọ́ ọmọ ẹ̀rú ọmọ àbá bóyá lẹ́mí mi ó dìgbà tá a sàlámà. bẹ́ẹ̀ ni wọ́n máa bẹ̀rù ọlọ́run ni wọ́n máa ronú tọ́lọ́ ni wọ́n máa ronú tọ́lọ́ àmọ́ wọ̀ kí ronú kí ronú ọkùnrin yẹn ló máa mú wa kò mú wa ìta àdẹ̀kẹ̀ dúró dè òun náà wá. ǹjẹ́ wọ́n máa rò lórí sọláàtì nù náà fi ṣe sàlámù tún hamida níjókòó torí pé n ti ń ru táwọn olùgbàgbọ́ òdodo bá wá sí náà ń tẹ́ ẹ̀rù tí máa wá ó ju ètí ń bá àwọn ọkùnrin tó ṣe lọ pé ìjọlọ wọn gbà wàláì nǹkan béèrè ńlá ni sáwọn à ń rò pé gbogbo ètò àti ṣe náà lọ́wọ́ ọgbà tá a délé ayé tá a ti adẹni tó bàlágà yìí títí dòní sáwọn à ń rò pé sọlọ wọn gbà wàláì ọ̀pọ̀lọpọ̀ àìrò tí wàá kàn ní pé àti ṣe tí wọ́n bá gbà wọ́n bá ti ní gbà tọ́ inna Allahu ghafurur rahim náà ni inna Allahu ghafurur rahim náà làwọn wí. ولكن والفاجر يعمل بالمعاصي وهو آمن ṣùgbọ́n kò kéèyàn ọ̀daràn wọ́n máa sẹ́lọ̀n yóò máa sẹ́lọ̀n yóò máa sẹ́lọ̀n lọ́tún yóò máa sẹ́lọ̀n lọ́sì yóò máa fàárọ̀ sẹ́lọ̀n yóò máa forú sẹ́lọ̀n yóò máa fọ̀sán sẹ́lọ̀n ọkàn rẹ̀ ó sì tún balẹ̀ ọkàn tí wọ́n balẹ̀ gidigidi kékeré ni kò sí ń bọ̀ lókè tilẹ̀ ọgbà ẹ wo ìyàtọ̀ yẹn ó dàbí ìyàtọ̀ tí ń bẹ láàrin sámà torí pé etí àwọn onílàgà sọ fún wọn ni pé kí ni wọn ń bà wọlé ẹrù ebi òun ṣètò Ọlọ́run kí ló à ń bẹ̀rù sí èsì wọn sì sọ fún ẹni tí ń sẹlọ ni pé ah kí ló dé tọkàn rẹ balẹ̀ wọn máa ń sẹlọ ṣèwọ rí ń wí pé ṣe ni ẹrù ń bọ̀ nítorí kọ́ ọmọ yìí pé ìdájọ́ ń bẹ ọjọ́ kan ń bẹ tó jẹ́ pé wọ́n wà kó gbogbo ṣe wa tá a ṣe kó lórí òṣùwọ̀n èyí tí ọba ti tẹ̀ wọ́n tí ò tá a ṣe ń torí ọlọ́run tó ti ẹ́ táwọn kan tí máa ba sẹ́jẹ́ ti wọnú rẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n gbọ̀n kú mélòó ni ọwọ́ àṣẹkù lẹ́rù ń bà mí torí kọ́ sẹ́ni tó bọ́ lọ́wọ́ fìtínà eléyìí wọ́n sì ní kí ló ń fi ọlọ́kàn balẹ̀ pé kò sí kankan ikú náà ní tábà ti kú gbogbo ẹ ti tán kò sí gbogbo àwọn aléyàn ń tanra wọn jẹ pé gbèǹde kan gbèǹde báwo ìdí tọkàn tó ń fi balẹ̀ ni torí ẹ mú ni o ọkàn wa gbọ́dọ̀ balẹ̀ sí ètè Ọlọ́run torí ká má bàa jẹ ẹni òfò. ọlọ́ni awalam yahdi lilladhina yarithuna al-arda min ba'di ahliha an law nasha'u asabnahum bidhunubihim wa natba'u ala qulubihim fahum la yasma'un. ọlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá wa ó ní ǹjẹ́ kò wá ti hàn sí àwọn ẹni tí ń jogún lẹ̀ lẹ́yìn àwọn ẹni tó ti gbé bẹ́ẹ̀ rí nítorí pé gbogbo ibi tí kálukú bára rẹ̀ nísìn àwọn kan ti gbé bẹ́ẹ̀ rí ní ìgbà tí àwọn èèyàn Ànábì Nuh alayhi salam tọ́lọ̀ ń kó wọn kó olókè pẹ̀ tọ́pa wọn rùn ó kó àwọn àádáwa àwọn èèyàn Ànábì Hud alayhi salam ó fi wọn rọ́pò wọn ààyè wọn tí wọ́n lò sí ilé wọn tí wọ́n lò sí oko wọn tí wọ́n ń ro ó di tàwọn ẹlòmíì ọlọ́njọ́kùn rẹ̀ fáwọn ni ìgbà táwọn náà táwọn náà ṣe àṣeréka tí ìparun tiwọn náà dé ọlọ́run káwọn náà kó olókè pẹ̀wọ̀n ó fi àwọn sámúdáwá àwọn èèyàn Nabi Saleh ọlọ́run tó fa àwọn náà ó fa àwọn náà sókè pẹ̀ ó tún jogún lẹ́hùn tún jogún rẹ̀ fáwọn náà ẹ̀yin náà ẹ máa gbádùn rẹ̀ ẹ máa lò ó dìgbà tí ẹ̀yin náà tẹ́ẹ̀fì ṣètìyín náà débi pé ẹ̀gùn gírí kọjá ewé àwọn náà ṣe bẹ́ẹ̀ wọn gùn gírí kọjá ewé ọlọ́run kó wọn kó pa wọn run àwọn èèyàn anábì Shuaib àwọn èèyàn anábì Lut gbogbo àwọn èèyàn wọ̀nyí wọ́n mẹ́nìkan kú wọ́n fẹ́nìkan rọ́pò wọ́n mẹ́nìkan kú wọ́n fẹ́nìkan rọ́pò rẹ̀ ṣé nígbà tẹ̀yìn tẹ́ ẹ dé lẹ́yìn ẹni tó ti kọ́kọ́ gbélé rí tẹ́ ẹ bá kó dénú lé tí ọ̀yẹ́ kẹ́ ẹ ronú. bàbá rẹ̀ ọkọlẹ̀ kalẹ̀ ọyọ palọ̀ ó tún yọ yàrá ó tún yọ àwọn yàrá ìgbà tí bàbá ń bẹ láyé àwọn yàrá níyàwó àtọmọ lè lò sí. Si ẹnì kò tó tó lè wá fẹ́ kó jókòó sórí àga pálọ̀ bàbá nígbà tí bàbá ń bẹ láyé nígbà tí bàbá wa kú bàbá kú táì kú ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí ní jókòó lórí àga sàgbẹ̀dọ́ba tí bàbá kàn sínú pálọ̀ ẹtún nasẹ̀ ẹtún gbẹ́sẹ̀ lórí ara wọn àsìkò tí ọba ti ṣe bẹ́ẹ̀ ó yẹ ronú. Ah! ṣé mo lè dánrú ẹ̀wò ń jẹta ṣé mo lè dánrú ẹ̀wò lọ́sẹ̀ tó kọjá jẹ́ mo alẹ́ ṣerú ẹ̀ lẹ́sìn ikú lọ sọ alágbára dọ̀lẹ́ ikú lọ sọ aláṣẹ dẹni tó ṣe pé kò lè ro tó má ní bàbá tó ṣe pé tí bá ń bẹ láyé tọ́ bàbá sọ̀rọ̀ tó bá ní kó o jókòó gan etí etí àga ló jókòó sí tó ṣubú jókòó dáadáa bàbá mi mo ti jókòó dá báyìí wọn náà lọ wá jókòó sórí àga sàgbẹdọba bàbá o tún wá kásẹ̀ lórí ara wọn wọn náà wà ń pàṣẹ bí bàbá rẹ sọ àwọn ọmọ yẹn wọn kọ sáwọn bàbá yẹn ni wọn <laughs> so ó rí i pé irú eléyìí ó yẹ kéèyàn wá ronú pé ah tí o bá sí pé báyà méjì kú jẹ mọ alẹ jókòó bì tí o bá sí ikú tó mú báyà mi lọ tèmi tó ẹrú tí jókòó bì àti tó mú bàbá lọ ó ti kọ́kọ́ ṣáájú mú bàbá bàbá lọ ó tún ti kọ́kọ́ síwájú eléyìí mú bàbá bàbá bàbá lọ àwọn wa ń sún tó bá sún yóò sún kẹlòmíì tó bá sún yóò sún kẹlòmíì tó bá sún yóò sún kẹlòmíì ó ti wá sún kàwọn náà ní yẹn ni pé inú rẹ ó yẹ kó máa bàjẹ́ ju bó ṣe yẹ kó máa dùn lọ torí pé ó ti dé báwọn náà nù kò síbi tó wọn náà ò yẹ ma nígbà tí bàbá tiẹ̀ ti lọ ikú súnmọ́ wọn náà dénú wọn náà fẹ́ sún fọmọ báyìí bàbá ti sún torí nígbà tí bàbá tiẹ̀ náà wà láyé àwọn ah, bàbá wa àwọn bàbá wa ah, tó bá pẹ́ mi àwọn wa gùn bàbá lọ ìwọ náà máa pé àwọn bàbá wa àwọn ọmọ náà wò wọn náà pé ọjọ́ tètè sùn <laughs> tí wọn náà bá ti sùn àwọn náà want to take over. gbogbo ẹni tí máa ń jogún nǹkan lẹ́yìn ẹni tó ti kọ́kọ́ ní ṣé ó ma ruru máa ronú ó yẹ máa ronú ikú ló mú bọ́ lọ́wọ́ ẹni tí ọwọ́ àtẹlẹ̀ tí ọba bá bẹ́ẹ̀ kò sẹ́ni torí gbogbo wa ààrẹ ń tà níláyé ní rọrùn kálukú wo wọ́n mọ̀ ní gbàtà àti délé ayé ikú ní àwọn tọwọ́ ni wọn náà fi dẹni tí ń bẹ ni ẹlẹ́ni di nǹkan rẹ̀ mú ọwọ́ ló fi dẹni tí ń bẹ ẹlẹ́ni di nǹkan ti hàn sáwọn ẹni tí ń tí kò hàn sẹ́yìn tẹ́ ẹ jogún lẹ̀ lẹ́yìn ẹni tó ní. an law nasha'u asabnahum bi dhunubihim bí tó bá wù àwọ ọlọ́ọ̀ni ìyẹ̀ ẹ̀ṣẹ̀ àwọn ẹni tẹ́ ẹ jogún lẹ̀ wọn tó bá wù àwọ ọlọ́ọ̀ni sẹ́yìn ọ̀mọ̀ pé tó bá wù àwọ ọlọ́ọ̀ni a lè fìyẹ̀ ẹ̀ṣẹ̀ àwọn ẹni tẹ́ jogún lẹ̀ wọn jẹ́yìn bì bẹ́ẹ̀ ni tó bá wù ọlọ́ọ̀ni ọlọ́run ọba ọba ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà tó ṣe pé àdéhùn ọlọ́run ó ní pé alla taziru waziratun wizra ukhra ara ẹrù ẹ̀ṣẹ̀ kan ò ní rọ ẹrù ẹ̀ṣẹ̀ ẹlòmíì ní òjì á máa jìyà ẹlòmíì ní òjì á máa jìyà ẹlòmíì nítorí pé ilẹ̀ tí wọ́n jókòó lé lórí o ilẹ̀ tí wọ́n wá kọ́lé lé lórí o ilẹ̀ tí wọ́n ń jàǹfààní lé tó wà lórí ẹ̀ bàbá tó kọ́ kalẹ̀ olè lọ́jà tó fi rówó ẹ̀ bàbá tó ní olè lọ́jà tó fi rówó tó fi rà á ẹni ẹlẹ́ni ló pa tó fi gbalẹ̀ mọ́ lọ́wọ́ ok òun ti wá jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ ó ti mú lọ ṣé kò yẹ kí wọn náà tún jẹnu yà ń pé ilẹ̀ tó fẹ́ jogún tínú rẹ̀ ń dùn ilé olè mà ní ilẹ̀ jàǹbá mà ní sọ lábẹ́ òfin ọlọ́run ọlọ́run ọba kì í fi ìyẹ ẹsẹ nìkan jẹ lómi ìdínú tó fi jẹ́ pé ẹni tó jì ẹni tó fi jàǹbá rí ẹni tó fò lè gbá ẹni tó fò dájú gbá òní ọ̀dà jìyà rẹ̀ ẹ̀yin tẹ́ ẹ jogún rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ìgbà tẹ́yìn ò ti bá a lọ́wọ́ sí kọjá lè ti bá a lọ́wọ́ sí kó ṣe jàǹbá ẹ̀yìn òní jẹ́nu ìyá rẹ̀ á dùn rẹ̀ lẹ́yìn ọ̀jẹ̀ rẹ̀ ní bàbá bá jẹ́ olè ẹ̀yin sì ti ń kìlọ̀ fún májàlè má májàlè má tó bá kú gbogbo owó tó fi lẹ́hùn halalan tayyiba onífẹ̀yìn ọmọ oní ọ̀sán wo olówó ń jọ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù àmọ́ wọ́n ti mú wọ́n ti mú lọ sílé ẹjọ́ wọ́n ti wá dájọ́ pé gbogbo owó nìkan san padà ó ti wá gbogbo owó nílẹ̀ máa san padà tí ẹ̀sìn tẹ̀yìn sàn ti kálukú tán àmọ́ wọn ò dájọ́ rú rẹ̀ tọ́ ẹni tó ti nílẹ̀ síwájú tiyàn ọ̀sẹ̀ bọ ni kì í sin lọ́wọ́ ẹbọ tó ṣe kú ẹbọ tó ṣe náà lọ́lọ́wọ́ bá fi parun sọ́wọ́ ayé kí wọ́n jogún lẹ bàbá ọ̀sẹ̀ bọ̀ tó ẹ pé ẹbọ tó ṣe náà lọ́lọ́wọ́ fi parun wọ́n sì jogún rẹ̀ wọ́n náà ń kọ́lé lé lórí sọ́wọ́n kí tó bá wù Ọlọ́run irú ìyà tó fi jẹ ọ̀sẹ̀ bọ tó nílẹ̀ láti pilẹ̀ ó lè fi jẹ wọn náà pé torí pé ọwọ́ ẹlẹ́bọ ló ti bọ́ sí ọ lọ́wọ́ ìwọ tí o sì jogún rẹ̀ ó yẹ kó jẹ́nu yà rẹ̀ ṣùgbọ́n náà bọ̀ sí bẹ́ẹ̀ látàrí àánú àti ìkẹtọ ni wọn náà tó bá wà ala qulubihim fahum la yasma'un sẹ́yìn mọ̀ pé tó bá wù wá ni a lè fi èdè dídí àwọn kan yín débi pé ẹni gbọ́rọ̀ tó sọ láǹfààní kó wúlò fún yín ń bà wá ó méje pọ̀pọ̀lọpọ̀ èèyàn gan lọ́lọ́run ti fi èdè dídí ọkàn wọn ẹ̀rù ń bà wá ọlọ́run sì ti wá bẹ́ẹ̀ wọn ń gbọ́n tó lè wúlò fún yẹn téèyàn fi ṣayé táyé fi dá tálkìyàmẹ fi bọ́ mọ́yàn lọ́wọ́ but majority ọ̀dà mọ́ àgbọ́gbọ́ntì ni wọ́n máa ń gbọ́rọ̀ lọ wàlá ẹ̀rú ń bá yẹn kọ́ má jẹ́ pọ́lọ́ ti fi dídí di ọkàn ọ̀pọ̀lọpọ̀ tó bá ti jọ̀gbìn tálkìyàmọ́ yẹ ká máa ronú o tí wọ́n bá kó àwọn èèyàn wá láwọn ẹni tí wọ́n gbọ́ nípa Islam tí wọ́n ṣe láwọn ẹni tí ń forúkọ lásán ṣe islam tó padà wá hàn sí wọn gbogbo ń tà ń sọ yìí ó ń lọ náà àṣẹ ní tí mú ní soríire kí ló ṣe wá táwọn ọ̀gbọ́ tá a gbà tó bá dijọ́ gbé dàgbàrún tó bá kó wọn wá wọn tí wọn wá wọ ká sọ ni ah, bàbá yìí ẹ sì máa wí láyé ẹ sì máa sọ ẹ tí ó jẹ́wọ́ jẹ́ àgbọ̀ sáyè rẹ̀ tiẹ̀ wá sáyè gbogbo ògbótò òun àkóso inú kọ̀ǹdíṣàn tí ó bára rẹ̀ ò ní dà ó ní ọkàn máa dá sọ ní ọkàn dá wípé ha wọ́n sì wí aláàgbọ́ wọ́n sì sọ aláàgbà tó bá ṣe é pé ẹni tó kú gan nísinsìnyí àǹfààní wà láti lè rí ibi léèrè ọ̀rọ̀ a ntọ́pọ̀lọpọ̀ ọba gbọ́ kọ̀ bá jẹ́ kọ́pọ̀lọpọ̀ di ẹni tí ń sin lọ. níta ń sọ fún yín òdodo ni o ẹ má fi ṣeré o orí ibú ń bẹ́ bí o à nítorí mo bá pàdé ọ̀dà o à ah, ó ń kú oríire tó o tó ń gbọ́ ń gbá o so ẹlẹ́yìn ìjọba ṣùgbọ́n lọ gbà tó ṣe pé àkọọ́lẹ̀ rẹ̀ ti gbẹ báwọn kan wọ̀ nánà ni wàláì táwọn èèyàn bá ń gbọ́ irú rẹ̀ láti inú sàárè gan wọn sọ pé irọ́ lásán irọ́ lásán ṣètánì nìkan ń kọrin bẹ́ẹ̀ tí wọ́n máa sọ ọdún torí pé ẹni tọ́lọ̀ kọ pé yóò jìyà kò síbi tẹ́ lé gbégbá náà ni àdúgbò ìyá ni ọ̀sọ̀ sí torí pé tọ́lọ̀ ọba ọba sì kọ̀ ya mọ́yà wàláhì yóò ti máa bá gbèsè ayé burúkú bọ̀ yóò kú dẹ̀dẹ̀ tí ó lọ lẹ́bàá rí tó ṣiṣẹ́ àlùjánnà tòṣùgbọ́n àwọn tọ́kọ̀ ya mọ́ ọ̀dájú pé àwọn ni wọ́n pọ̀ jù ọ̀dájú pé àwọn ni wọ́n pọ̀ jù torí ẹ̀ ọlọ́ọ̀ni sọ́kàn yín abalẹ̀ bí ẹ̀ ń jogún rẹ̀ ń jogún rẹ̀ lọ́dọ̀ àwọn bàbá yín ẹ bá wá àwùjọ wa níṣẹ́ àwọn èèyàn púpọ̀ wọ́n sọ pé àwọn nílẹ̀ àwọn nílẹ̀ táwọn ń ta àwọn ilẹ̀ ń ta wọn ti rí gbọ́dọ̀ sì jẹ́ tiwọn wọ́n nílẹ̀ àwọn bàbá àwọn ni àwọn bàbá yín yẹn tẹ̀yìn jogún lẹ̀ lọ́dọ̀ wọn yẹn àti bósíbo ni demarcation táwọn bàbá yẹn ṣe kalẹ̀ kò sí demarcation wọn kàn sọ pé àwọn ń dáko láti lẹ̀ yìí títí tó fi dé ààlà Òṣogbo abẹ́rẹ́ bí wọ́n ṣe bú bá wọn ìgbà táwọn bá bú bá wọn àwọn kan náà tún gbójú àwọn wà pé ah oko bàbá yóò débi o oko bàbá yóò débi oko bàbá tí tábà ti rìn ibùsọ̀ mẹ́sàn-án láti gbòòrò àkókò bàbá yẹn ti tán àti ibùsọ̀ mẹ́sàn-án lọ síwájú ju bàbá tiwa tún ni wọ́n wàá jọ máa fa wàhálà èyí àwọn òkúta ni bàbá wọn náà ti àjogún lẹ̀ lọ́dọ̀ rẹ̀ tí wọ́n àwọn mọ́ṣíríkù nànà bọ́ọ̀ ni mùsùlùmí ṣe jogún lẹ̀ lọ́dọ̀ mọ́ṣíríkì tí bá nàbí sallallahu alaihi wasallam láyérikul mùsùlùmù káfíìr wal káfíìr mùsùlùmù mùsùlùmí ò ní jogún káfíìr káfíìr ò ní jogún mùsùlùmí gbogbo ẹ gbogbo ẹ jogún rẹ àwọn baba yẹn ọ̀sẹ̀ bọ ni wọn ṣé ìgbà tẹ̀yìn náwó tẹ̀ ń ṣe tẹ̀ ń ṣe tẹ̀ ń ja ìgbẹ́dẹmukẹ nínú owó yìí ìwọ dolóyè ọ̀ ń gbowó ọ̀ ń talẹ̀ ọ̀ ń ṣe gbogbo ẹ̀ ṣé ìwọ òrónú yín pé tó bá wù ọ lọ tó bá wù ọ lọ ara àyà àwọn baba yín ó lè fi jọ àwọn ìyà ẹ̀ṣẹ̀ àwọn baba yín ó lè fi jọ ìyẹn ni pé ń ṣe lọ́lọ́wọ́n bá ń sọ eléyìí fún wa tó ń dípọ́ lọ́wọ́n bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ó fi ìyà jẹ ọmọ níṣẹ́ lọ́lọ́wọ́n bá ń sọ gbogbo eléyìí fún wa kálíbà níbẹ̀rù ọlọ́ wípé tó bá wu ọlọ́ kò sí ní tọ́lọ̀ ò lè ṣe kò sí ní tí ò lè ṣe kò sẹ́ni tí ò lè mú so má wò ó pé ìgbà tí ìyẹ̀ ò tí ì jọ́ wípé wọ́n mọ ọ̀nà ìburúkani so ọlọ́run ti gbàgbé anybody sábà kí ẹ ẹwù lágbájá ń sáré ẹwù tàmẹdù òun lásìdẹǹt ẹwù kìnnì kan ilé jálù ẹwù kìnnì òun tóun á ah, bóyá mọlẹka ti ń kọ gbogbo ilé òun rò kò sákọọlẹ pé nǹkan ti ọ níjọ tí ọba si ọ ọ máa sá lọ gan ní olè ọ máa sá lọ ní olè ọhún pé tí mo sùn lójú ó mú mi ó ti rí i pé ń ó tún máa sá lọ ó ọdọ wọwọ ọlọ́ni tilkal qura naqussu alayka min anba'iha gbogbo àwọn àlù ńláńláńláńláńlá kọ̀ọ̀kan là ń sọ fún ọ ìwà anabi muhammed sallallahu alayhi wa sallam nípa àròyìn wa a ti sọ fún ọ nípa àròyìn àwọn èèyàn nuha alayhi salamu a tún sọ fún ọ nípa àròyìn àwọn èèyàn hud alayhi salamu a tún sọ fún ọ nípa àwọn èèyàn anabi salih alayhi salam atúnsọ fún wa nípa àwọn èèyàn anabi lut alayhi salam atúnsọ fún wa nípa àwọn èèyàn anabi shu'aib alayhi salam gbogbo àwọn eléyìí kò síbi tó ọba ti mọ tó ọba jẹ kpọlọ wọn ọsà ọlẹsà sí ọlá nàbì táwọn ránṣẹ́ sí ọjẹsẹ fara yìí Ọlọ́run ní àwa là ń fún ọ níròyìn wa torí ẹni tó bá gbọ́ nínú alukurani ó náà ní fáìnàlì wọn ìyiri rẹ̀ wò wọn sọ pé àbí bọ́yá abẹ̀dẹ̀ torí gbogbo ń tọ́wọ́ àmì sẹ́tẹ̀ǹtì tí nǹkan kan bá tún sẹ́tẹ̀ǹtì lọ ò ní alukur'an al-adillatul àwọn ẹ̀rí tó ṣe wípé ó múnadóko tí iyèméjì ò lè wọnú rẹ̀ bí ti wùlé kéré ma gbọ́dọ̀ anábì ọba ti mọ̀ pé nìkan jẹ́ nù ha anábì tó yẹ gbénu sahara ni wọ́n bì í ànábì tí wọn mọ̀wé kà sábà pé ń ka history ni èbí wọn ń ka history ní ìsìn ọkà nípa pé empire kan empire wọn kẹ ní kíní kan wọn kẹ ní kíní kan gbogbo bí tó dérí lọ́ọ́ máa fọ́nu lọ́ọ́ máa dùnú wọn kẹ ẹ bá wọn gbé bẹ́ẹ̀ no you know mò ń kàwé ni ànábì yẹn kàwé ànábì yẹn sì kọ̀wé gbọ́dọ̀ ànábì ọba ti mọ gbogbo eléyìí ọlọ́ni àwa là ń fún ẹ níròyìn nípa wọn. alhamdulillahi ala ni'matil islam torí ìdẹ̀ra gbọ́lọ́nsọ aná ni mùsùlùmí la sí láǹfààní àti mẹ́lẹ́yìí o tí o bá jẹ́ bẹ́ẹ̀ irọ́ táwọn ń pa fúnra wọn làwọn náà bá máa pa àdúpẹ́ fọlọ́ntọ́ sànù wa àwọn náà bá máa kan pé báyìí ni wọ́n tún dé bómi wọ́n tún takura wọn nítorí pé kìí ṣe ìtọ́lọ́ ń níbẹ̀ lọ translation ni wọ́n sì ti ṣàfikún wọ́n ní lẹ́yìn ìgbà tí wọn ò ráwọn years ni wọ́n tó make attempt alákọ̀ọ́kọ́ ok àrímá lẹ́yìn four days la make attempt so ṣeéṣe kọjọ níta àrímá gàtú wa pé forty years tontori ẹ̀ ló ṣe jẹ́ kó oríṣiríṣi ìdúró ńlá ó kún bẹ̀ wọ́n lè sọ nbìkan pé ńgbà tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ yẹn mẹ́wàá lọ́wọ́ à ń bẹ̀ wọ́n sọ nbomi wọ́n pe àwọn èèyàn ọgọ́rùn-ún ni ó ń bomi wọ́n tún pé èèyàn ten thousand ni ah ẹ fẹ́nu sọ̀kan ọ̀rọ̀ yẹn ò jọra wọn ẹ sì pọ̀rọ̀ ọlọ́ọ̀ni àwọn ìka gbogbo eléyìí wọ́n ti bá ń ka èsù ló fẹ́ gbé ọwọ́ lé ẹ̀mí ẹ̀ èsù ló gbé ọwọ́ lé ẹ̀mí ẹ̀ lójú kọ́ ọmọ pé àwọn ọ̀rọ̀ jọra wọn èsù ọlá gbọ́ lẹ́mí àbí èsù gan gbọ́wọ́ léwé o <laughs> so ìwọ tó bá ti wá fẹ́ ríran ródòdó wọ́n lè èsù gbọ́wọ́ lẹ́mí ẹ̀ ìyẹn ni pé má wo bẹ́ẹ̀ lórúkọ àwọn atakùtọ̀ wà nù wẹ̀ alukur'ani kọ abatima tí o bá sí alukur'ani tó sọ fún wa walaqad ja'atuhum rusuluhum bil bayyinat gbogbo ìlú kọ̀ọ̀kan nínú àwọn ìlú ńláńlá náà làwọn aránṣẹ́ kálukú wa bá ọ pẹ̀lú àwọn ẹ̀rí tó múnádóko àwọn àlàyé ọ̀rọ̀ tó hàn bọ́lọ̀ ń sèse àwọn ànábì kò sànábì kan tó yẹ pé ńgbà tó dé ntọ́lọ̀ ń fi ràn kó tó múni kò sí. Si pé ntọ́lọ̀ ń fi ran àmì tọ́lọ̀ ń fún kò tó mú ni gbàgbá nàbí ọlọ́ni ẹ dàgbà ẹ̀rù ànábì wo lẹ rò pé àmì tọ́lọ̀ ń fún kò tó mú ni gbà pé ọlọ́run lọ́rin léyìí kò sí. ṣé bí Nuha ṣe sọ pé parun ń bọ̀ tó sì wọ́n náà kọjú omi tẹ́nìkan ò ṣe rí láyé sílẹ̀ yìí tó lámì àbí Ibrahim alayhi salam tó ń sọ sínú náà iná òjò yóò jó ráúráú tó sì tún dìde tí wọ́n ń bọ̀ wá gbọ́ àwọn bọ̀ wá bí eru rẹ̀ àti ẹ̀lẹ́dẹ́rù rẹ̀ màmá tí baba tún dìde ṣé kálukú ò ní túlẹ̀ téèyàn ò tó lámì anabi musa alayhi salam anakpɔkpɔ ama nka kìnìkan ti kìnìkan kìnìkan tó ṣe kìnìkan asi lọ kó gbogbo àwọn babaláwo wa àwọn babaláwo yìí wọn pọ̀ bàjẹ́ ni kálukú náà sì rúgbó ogun rẹ̀ wa ó tún ti kálukú lọ ni ọwọ́ wọn fi kó gbẹ wọn bẹ ṣùgbọ́n àwọn wa pé àkódànù làwọn kó gbẹ yìí àwọn ò ní fi para ń tà wọn nítorí pé tó bá yẹ pé ìgbà tí ìgbẹ́ jábọ́ ń di èèyàn téèyàn ò lérò èèyàn wá kó lákòdánù àpọ́nlé àmọ́ wá kó wá gbára rẹ ló ti jáde màá tún fi rárá náà ni eléyìí ẹni tó rí rè ó gbé nù torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn òpè dá yẹn ìgbà tó lọ́n tó àṣírí dá wọn pẹ̀lú pọ̀pá Musa àwọn sì rí pé léyìí ò lè jẹ́ dán kí ni wọ́n ṣe wọ́n ní amanna bi rabbil alamin agbọ́lọ́wọ́n bá gbogbo àgbáńlá yìí bọ̀ rabbi Musa wa Harun olúwa Musa àti Haruna náà ìyẹn nípa àṣẹ kèfèrí sí fíráwùnà àti gbogbo àwọn ẹmẹ̀wà rẹ̀ so eléyìí túmọ̀ sí wípé kálukú lọ́lọ́run fún lámì Isa aleyhi salam tọ́lọ́run ọba tó ṣe àmì tiẹ̀ ní àńlájú afọ́jú àwọn wà dẹ́tẹ̀sán àṣàdúrà pé kókò ojí òkúti ká máa fúnni ní ròǹtà kó pamọ́ sínú ilé tá a sì bá ní ilé ká fúnni ní jẹ ṣé gbogbo eléyìí ò tó lánàá láti sọ pé ànábì ọlọ́run ọba ni ànábì ọlọ́run làwọn eléyìí gbogbo àwọn àmì ni. bákan náà taqtarabati as-sa'atu wa inshaqa al-qamar tọ́lọ̀ ní kí oṣù pàkọ́ làásì méjì báyìí fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀kan nínú rẹ̀ ọ wà lágbọ́n bùlà òrùn èkejì wà níbùwọ̀ rẹ̀ àwọn èèyàn sì ń wo àárín méjèèjì báyìí gbogbo kíbi wọ́n sì ti rí bẹ́ẹ̀ sẹ́yìn ò tó lámì. Ah, ẹni kò tó lámì gbá nàbì ni wọn náà bọ ọta oòrùn ni kò tó kojú ọlà méjì oòrùn bá jagbára rẹ lọ òṣùpá òṣùpá bá jagbára rẹ lọ ìràwọ̀ ìràwọ̀ rondo gan dáàrí rondo wọn náà tóbi o àmọ́ àrí rondo ń bì sọ pé kò ná ọlà méjì irọ́ rẹ̀ láì bákan náà àwọn àmì ńláńláńláńlá alukur'an òun ló síwájú gbogbo àmì tọ́lọ̀ ń fa anabi sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ni tí bá ló sọ ẹ̀dá kan yín náà sọ̀rọ̀ ẹ̀ sẹ́mi kí n ó yíìsì bàjẹ́ ibẹ̀ ń sọ̀rọ̀ ojoojúmọ́ ẹ sọ̀rọ̀ ẹ̀ kárí bá sì lè yàn ò ní tu yóò tu lọ́sàn yóò tu lálẹ́. Ànábì sallallahu alaihi wasallam kọ́ ọbọ̀ ní omi omi ń sun jáde látàrin àwọn ọmọ àkàrẹ̀ èyí ẹgbẹ̀rún ó lé bí ọgọ́rùn-ún márùn-ún wọ́n sì wọ́n mú nínú omi ẹ̀ wọ́n fi sàlùwàlà tọ́ ìwọ́kọ́ bomi kárí ń jẹ́ jáde sí ọ̀rẹ́ láì òsì ń jẹ́ ọjà mi ọ̀wé ètò ọkọ̀ ọ̀bù mi tó bá ti kán lọ́wọ́ rẹ tán ọba tán òsì ń jẹ́ ọjà di lọ́wọ́ rẹ torí ẹ gbogbo àwọn anábì ọlọ́run bá fún wọn lámì فما كانوا ليؤمنوا بما كذبوا من قبل ṣùgbọ́n àwọn èèyàn tẹ́ rí yẹn lẹ́yìn ìgbà tí wọ́n ti sa ìgbàgbọ́ ṣe ń tá a fi rán àwọn ànábì sí wọn torí pẹ́ lómi lè sọ pé à wọ́n lọ́n tó bá pọ̀ chance wọn wọ́n bá fún wọn láàyè ni gbogbo àwọn tó parun àwọn náà bá gbàgbọ́ wọn ò bá gbàgbọ́ pàápàá jùlọ tó bá ṣe pé lẹ́yìn ìgbà tó pa wọ́n run wọ́n bá tún jí wọn ni ntí ọba dájú ni pé wọn bá sìn wọn ọlọ́run ọba dáadáa ọlọ́run ni ẹ má tara ẹ jẹun káàtì ẹ̀ pa wá tún fún wọn láàyè pé kí wọ́n tún padà sẹ̀mí lẹ́yìn pípata àti pa wọ́n run tó ti pé kò ní ṣẹlẹ̀ ọlọ́run máa ń tí ò ní ṣẹlẹ̀ pé tó bá ṣẹlẹ̀ báwo ni ọba rí ọlọ́run ní dá wọn padà sẹ́mi lẹ́yìn tó ti pa wọ́n run àmọ́ ọlọ́run máa ń tí ó ṣẹlẹ̀ tó ń bá tiẹ̀ dá wọn padà sáàyè kí ni wọ́n ṣe kí ni wọ́n ò ní ṣe ọlọ́run tó mọ̀ ọlọ́run ní tó bá tiẹ̀ jẹ́ pé dá wọn padà sí ayé yìí lẹ́yìn pípa tá a pa wọ́n rùn wọn ò ní gbàgbọ́ náà níṣẹ́ subhanallah ya'lamu ma lam yakun an law kana kayfa yakun ọlọ́run máa ń tí ò tí ì ṣẹlẹ̀ bí tó bá tiẹ̀ ṣẹlẹ̀ báwo ni ó ṣe rí náà lọ́lọ́run ti sọ fún wa nínú ọ̀pọ̀lọpọ̀ àyà pé wa ma yushirukum annaha idha ja'at la yu'minun báwo lẹ́yìn ó ṣe mọ̀ àmì àmì àmì àmì tí wọ́n ń tọrọ támì bá dé ṣé ẹ̀yin òkúkú mọ̀ pé wọ́n ní gbàgbọ́ támì kan bá dé wọ́n ní àwọn fẹ́ rámì táwọn fi gbàgbọ́ támì bá dé wọ́n ní gbàgbọ́ sẹ́wọ̀n kọ́lọ̀ mọ tí ò ti ṣẹlẹ̀ nígbà tó bá ṣẹlẹ̀ báwọn ni ó rí torí ẹ̀ ọlọ́ni wọn kọ́lébo afidatahum wa abasarahum kama lam yu'minu bihi awwala marra wa fi tughyanihim ya'mahun kò sáàmì tí wọ́n lè rí orí bí wọ́n ṣe gbàgbọ́ náà ni wọ́n wà kò sáàmì tí wọ́n lè rí orí bí wọ́n ṣe gbàgbọ́ wọ́n wà torí ẹni tọ́lọ́ ń dá fún ná àfà sí ọmọ nánà ni ọmọ sí ọ. náà lọ́lọ́ sọ pé kadhalika yatba'u Allahu ala qulubil kafirin bẹ́ẹ̀ ṣe rí táwọn kèfèrí ń ṣe yìí bẹ́ẹ̀ lọ́lọ́ máa ń da èbí gbogbo àwọn ọkà àwọn káfíìn kò sí tí wọ́n lè gbọ́ tí wọ́n ṣàǹfààní ìdínú tí èèyàn bá ma alukur'an tó sì máa ń tẹ alukur'an tọ́ka sí ìwọ gbìyànjú ni oníjókòtì ó gbìyànjú láti pè káfíìrì sí islam ọ̀hún aníjókòó sí ìpè yẹn oníjókòtì ìpè yẹn torí tó bá jókòtì kò ní jẹ́ kó láǹfààní àti tún lọ bẹ́ẹ̀ lómi tó wọ́n gbọ́ tí ó gbà káfíìrì nìsín generally ọlọ́run ti fi èdídí di ọkàn wọn kò sí tí wọ́n lè gbọ́ tí wọ́n gbà nítorí pé ntọ́lọ̀ ń da fún ná tẹ̀mọ̀ kọ́lọ̀ náà lọ́ọ́ da wa ó sì ti fi sínú kálukú ntí ó ṣe déédéé pẹ̀lú ntọ́ da fún ìdí nu tó jẹ́ kí tí mùsùlùmí bá ń ṣe ségesège tó bá ti gbọ́rọ̀ náà tó gbọ́tà Ànábì sallallahu alaihi wasallam ó kéré jù láàrin àwọn ọjọ́ tí fi ń gbọ́n yóò yí padà yọ ọmọ ògbé ah asóhun ti dìnnà a bàjẹ́ ah àṣẹ́ntún sí ọ̀dà ah òun túbà astaghfirullah nǹkan kan torí imáàni ti ń bẹ lára rẹ̀ àmọ́ káfíìrì tiẹ̀ ńgbà tó ń bá gbọ́ yóò máa gbọ́n tì ní kékeré kíni wọ́n ń sọ àwọn tí ò ríra kíni wọ́n ń wí ẹ jẹ́ wá kẹ́yìn náà wá kí wá gba tíkẹ́ẹ̀tì kẹ́ẹ̀tọ́ mọ́ lọ ẹ jẹ́ wá kíní kẹ́yìn náà kẹ́ wọn kẹ́ máa bá wọn sùn sà ẹ jẹ́ wá kẹ́yìn náà máa bá wọn pé kíní kan sàbó lọ kọ́ ya sòbí kálukú wọn sì máa wò nù torí pé ọlọ́run ọba ọ̀fẹ́ wọn fún kí wọ́n gba Islam torí ẹ̀ tí wọ́n bá sọ pé àfi lálá gbọ̀ngàdàn ó ṣàlàyé fún wọn náà ni wọn ṣàkiri pé ọ ah, básìkò jẹ lórí lórí wíwá nǹkan tí ò lè ṣèṣe tí ẹni kò sọ sẹrẹ ni jọba gbọ́ gbà wọn ẹlòmíì ti gbọ́ nípa Islam ó ti lé lọ́dún mẹ́wàá kó tó wá di mùsùlùmí nítorí pọlọ wọn bá fẹ́ kó di mùsùlùmí ntọgbọn ni ọmọ lu aago lórí rẹ̀ láéláé tòtí ọba ajókòó tì sẹ́yìn ọdún mẹ́wàá ló tuntun lọ bẹ́ẹ̀ lómi torí ẹ tí ẹ kó gbìyànjú láti rí pé ojise islam kìí ṣe ti ẹni kó daju pe dájú pé ẹni tá a jẹ́ fún gbọ́ ó sì gbà torí ẹ torí sọ pé ti fi edidi di ọkàn wọn ẹni tí ma di nǹkan wọ́n ti fi di ọkàn ọ̀nà ó wá lọ́kàn fẹ́ gbàrí malẹ̀ kò lè rọrùn. ọlọ́ni wọ́n máa wajadna li aktharihim. من عهد وإن وجدنا أكثرهم لفاسقين ọlọ́run لي tó pọ̀ أبا nínú wa a bá أن nípò aláìpàdé كافي. o ẹni tó pọ̀ jù nínú àwọn káfíìn ipò tí wọ́n wà òun náà nípò àìpé àdéhùn àdéhùn wo torí pàtí bọ́ọ̀lù wọn ní ìgbà tá àti ìdí èèyàn tá a wà ní ìbarabara di baba ńlá wa adam alayhi salam ọlọ́run tinú ìbarabara di rẹ̀ kó gbogbo wa jáde ọwọ́ kó awa wà gẹ́gẹ́ bí ọmọ anagun awà bí ọmọ anagun lọ wíwìn wíwìn wíwìn wíwìn tó yẹ pé ojú lásán ò lè wa gbogbo ẹni tí ọbẹ̀ láyé dídọ́ gbẹ̀ndà kí lọ́lọ́run kó jáde bẹ́ẹ̀ àwọn là ń ń pé bò láṣẹ bímọ gbogbo kálukú ọmọ nọ́mbà kalu tọ Ọlọ́run wa ń bi wá léèrè pé ọ̀pọ̀lọpọ̀ ọdún wa nìsín á pa ní rẹ́kọ̀dù òdodo sì lọ́rọ̀ Ọlọ́run Ọlọ́run wa bi wá léèrè pé bi jẹ́ kí sèmi lọ́lúwa yín bí tẹ́ ẹ gbọ́dọ̀ lọ sìn tẹ́ bá délé ayé Ọlọ́run sọ pé bẹ́ẹ̀ ni ìrẹ̀lólú ẹlẹ́dàá wa tá a gbọ́dọ̀ gbélé ayé lọ sìn ọlọ́run ní eléyìí wáyé kọ́mẹ́bà wa di lọ́la kẹsàn pé inna kunna an hadha ghafilin àwọn ọ̀ma ń pẹ́ o ọlọ́run fún wa rò nípa tó tá ti sọ ẹ wá wò nínú gbogbo wa tá a sàdéhùn páàsì náà ẹ̀yàn mélòó ní sinú ọ̀bàyàn ẹ tara bí wọ́n ti ṣe mọ́ ọmọ náà tọmọ àlìjẹ́nà kẹfì wà kẹfì wo òye síbẹ̀ wọ́n ní nínú gbogbo ìyẹn ẹgbẹ̀rún ẹnìkan ni wọ́n máa mú lọ sí àlìjẹ́nà àwọn yòókù wọn dà wọn náà ókè sẹ́ni tó pàdé ńlọ́pọ̀ ni àbálá ìpàdé tó dájú nípa láìpàdé ńlọ́pọ̀ torí ẹ̀ náà lọ́lọ́run sọ pé wa ma wajadna li aktharihim min ahd ẹni tó pọ̀jù náà tó jẹ́ kèfèrí wọn ọ̀làdìọ̀ a ẹni tó pọ̀jù nínú àwọn tó jẹ́ kèfèrí pé wọn ò ládìí o nítorí pé ètò pọ̀jù ló sá ìgbàgbọ́ ni ó sì kú sórí àìgbàgbọ́ nílé aláìgbàgbọ́ ó sì jẹ́ tiwọn ètò kéré jù nínú wọn ló Islam yẹn ni kí ètò kéré jù nínú àwọn èèyàn tó bọ́ lọ́wọ́ ọba sàdéhùn yẹn ìlọgba Islam tó akọ́lẹ̀ ọlọ́run náà ló ti síwájú àwọn tí wọ́n wà lè jẹ́ kéré sí àwọn tí wà lè ọ̀wọ́ náà jọjọ́. وإن وجدنا أكثرهم لفاسقين ọlọ́ni ipò tá a bá ètò pọ̀jù nínú wọn ni pé pòkì ni wọn pòkì ilé pọ̀jù nínú wọn. èyí túbọ̀ sí pé majority majority majority òfin àfihàn majority lọ́pọ̀lọpọ̀ kọ̀ dá o majority ọ̀dà ibi tí lọ. àwọn tí o majority minority ló máa ń sábà dà o ló máa ń sábà dà o torí náà kúkú ti rí majority mú jáde fún wa báyìí abẹ́ẹ̀ni majority carry the vote ẹ bá níbò náà di kí ni majority mú jáde báyìí wa àbí ọ̀sàn wa ẹ̀rín majority mú jáde lójoojúmọ́ ẹ̀yin fi ń ru fi ń tí majority mú jáde torí pé majority wọn ọ̀sàdédé rí àfi látàrí pé ẹ̀yin náà gba ṣẹ̀ mọ́fì tẹ gbòòrò àwọn kan tó generate majority nù ẹlòmíì débi tó ti fẹ́ dìbò wọn tí wọ́n ń dìbò ọ̀tọ̀ làníyàn tó mú débẹ̀ ó ti ń jẹ́ àníyàn kó débi tó ti ṣe ìra wọn gbẹdọrí pé wọn àlè máa pínrú eléyìí kéèyàn ọtẹ káfẹ lómi majority majority ẹ wo ti ń bì torí ẹ lọ́pọ̀lọpọ̀ àwọn majority kì í mèsò tó da jáde pàápàá jùlọ kì í ṣe majority àwọn olùmọ̀ kì í ṣe majority àwọn ọ̀maràn kì í ṣe majority àwọn olóye kì í ṣe majority àwọn ńlá káì kí lè fẹ́ kó tó mú jáde kí lè fẹ́ kó mú jáde ìrú ló ṣe jẹ́ pé tíbi sẹ́kàn bá wà wọn bẹ sìn kankan wá ní ẹ ẹni tó bá farama kọ nawọ ẹni tó bá sì farama kọ má nawọ àwọ ẹsẹ gbogbo yẹn náà nawọ táàbà nawọ ìwọ ìwọ ìwọ ìwọ ìwọ ìwọ ẹ̀yin abọ́síwá ẹ̀yin yòókù ẹ kọrí sẹ́nu sẹ́yìn àwọn tí wọn nawọ nù ká gbà wọn ní ahlul halli wal aqd àwọn tó lè tán kókó tó lè tù torí gbogbo ala nílaka yìí àwọn àmọ̀kẹ́ nìkan nílaka ìjọ nìkan lọ. bí táwọn bá ti ń sọ̀nà pọ́nà wò la fẹ́ gbé ilé iṣẹ́ gbà tí ilé iṣẹ́ ìlọsíwájú nítorí omi ń rò ní pé sọ́bẹ́ àbùlà ló yẹ gbà sámàlà ni àbọ̀bẹ̀ ìwé jù. táwọn ilé náà lẹ́nu wọn náwó ẹ jẹ́ pé fún lọ́ràn ló. kò ní kankan ju fún rẹ lọ. torí ẹ̀ ló sì jẹ́ pé àwọn ètò pọ̀jù nínú àwọn èèyàn generally ti bá wọ àwọn masses wọ́n yìí lọ síbi tó dáa wọ́n kì í lọ síbi tó dáa nítorí wọn náà sì fi mà ní pé nísìn àwọn kan wọ́n ń dà lóru wọ́n ń dúkìá dúkìá jẹ́ wọ́n á ń ṣèwọ́de wọ́n ń ṣèwọ́de bọ̀ wọ́n ń ṣèwọ́de bọ̀ wọ́n ń ṣèwọ́de bọ̀ ẹ̀rí pé tí onílàkà ìbá ti rí pé wọ́n ń ṣèwọ́de bọ̀ lọ́ọ̀kan tó kù tó wọn máa ṣe ni pé kó gbìyànjú láti sáko mbẹ kó gbìyànjú láti sá wọlé nítorí pé kò ní í fẹ́ láti fara kásá kankan nínú táwọn àwọn yẹn ń gbé bọ̀ ṣùgbọ́n kí làwọn aláìní la pé ó ṣe kó tó di kí wọ́n dọ́dọ̀ wọn tún máa nàgà pé kó rìn kó rìn kó rìn lẹ̀ ah, àwọn là ń retí. ẹ rí i pé etí ti lọ mú àdá lọ etí ti lọ mú kónkó etí ó gbé ban gbogbo àdàràpọ̀ mọ́ wọn àlè máa ṣe orí ilé káwọn ọmọ sí bẹ́ẹ̀ ọmọ ta làwọn náà ntẹnìkan rí sá lẹnìkan dáyà mọ́ ẹ wọ́n á rí i pé tó bá gbé ẹ̀yin mẹ́ẹ̀ẹ́dógún lẹ bá jókòó bóyá wọ nìkan àtẹ̀ntọ́ bá fi tipátipá fà lẹ́ẹ̀dìde ń bẹ̀rù èèyàn mẹ́tàlá yòókù wọn darapọ̀ mọ́ wọn. yọmọ wa ya bàbá kálukú lẹ́nu pé ah ẹni lágbájá náà darapọ̀ mọ́ wọn ah asọ́mọ yóò nílà ká gbogbo bá a ṣe ń kọ́ lẹ́pọ̀ tó <laughs> ìyẹn ni kí àwọn tí wọ́n ń ṣe nǹkan kọ́ wọ́n gbẹ́kọ̀ọ́ ìlú. majority tó máa ń carry the vote generally is in tọ́da is in tọ́da torí káwọn tà ní tà lẹ́ni ẹjọ́ márùn orí ara rẹ̀ ọlọ́ni ilé ìjẹ́bù ti ṣe jẹ́ńbẹ̀ ọ̀hún ilé ìjẹ́bù ti ṣe jẹ́ńbẹ̀ ọ̀hún torí ẹ̀ mẹ́jọ yọ lẹ́nu pé ẹni tó pọ̀jù nínú àwọn èèyàn sí nù àdéhùn ọlọ́run bá ti síwájú pé ẹni tí ó wọ náà wọ́n pọ̀ jù ẹni tí ó wà àlùjáná lọ ọlọ́run bá wa kì í wá sálábòsì iṣẹ́ kan náà lọ́ọ́ máa náà lọ́ọ́ tí ó fi ṣe kíni tó fi wá náà. toro náà lè sọ ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyà ẹsẹ̀ wo ló ń sẹ́lọ̀ tó fi wá wọ̀ náà wọ́n lè fi fídíò sẹ́ rẹ̀ hàn pé ebi wọn náà lọ sẹ́ gbogbo ẹsẹ̀ yìí wọ́n bọ̀ ṣe ni ó wá ní à wọ́n fi ṣe ayé ayé wọn máa fi so bá wa tó ti sọ fún wa báyìí صالح لوط شعيب صلوات الله وسلامه عليهم وعلى سائر انبياء الله اجمعين يا ترى لكم باب ابو عطاء النبي الله يقول الله عبد الصفوان لن يوان موسى اما عمران النبي موسى اما عمران عليه السلام òun náà máa ń bẹnu àwọn ànábì tó jẹ́ rọ́súl ànábì ni rọ́súl sì ni ẹni tá a ránṣẹ́ sí tá a sì pa aláṣẹ kó jíṣẹ́ ìránṣẹ́ ọlọ́run ànábì Musa yìí òun jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Israel àwọn ọmọ Israel tí wọ́n jẹ́ àrọ́mọdọ́mọ Yaakub. عليه السلام يعقوب وما إسحاق إسحاق وما إبراهيم عليهم الصلاة والسلام يعقوب قلنا نوانكني إسرائيل إسرائيل إلي تجي إدي عبرانية إدي عبرو إسرائيل لدي Isra ó ṣe déédéé abudu il allah ìyẹn ni pé abdullah bíi jibra'il mikael israfil tó gbogbo ẹ̀ wọ́n fi tì sí ara allah allah allah allah bẹ́ẹ̀ la sọ pé jibril mikael àbí mikael israfil gbogbo ẹ̀ kí ṣèdè Lárúbáwá kí ṣèdè Lárúbáwá bíi Ibrahim Ishaq Yaqub gbogbo ẹ̀ kí ṣèdè Lárúbáwá tọ Israeli yẹn oni Abdullahi Yaqub àwọn ọmọ rẹ̀ àwọn náà ń pè ní Banu Israel àwọn ọmọ Israel. láti Musa ti jáde Musa ọmọ Imran aleyhi salam Musa yi ọjà ni tó ṣe pé wọ́n bí ní Musa torí Firaona ó ti gbajúmọ̀ pẹ̀lú pé Firaona ti gba Musa àmọ́ na wọ́n pọ̀ àwọn Faraina wọ́n pọ̀ Faraina orúkọ fìràwùnà orúkọ oyè ni gbogbo ẹni tó bá ti joyè wọn ń pè ní fìràwùn ẹbí àwọn lọ́ba lọ́ba yìí kálukú náà ló so orúkọ oyè tiwọn ìní wọn ń pè ní kíni fìràwùn wáyé lẹ fìràwùn ló kọ tiẹ̀ ṣùgbọ́n orúkọ oyè òun òun ló wá gbé kárí látàrí bó ti ṣe jẹ́ ọ̀daràn ńlá tó pera rẹ̀ tọ́ba tí wọ́n sọ pé firaun orúkọ wọn lọ́sára ẹlòmíì máa o àfi firaun náà gba Musa alayhi salam lónìí a rí i pé nínú tí àwọn Misra táwọn káàkùn tí wọ́n fi ń ṣe fáàrí látàrí àìlérò òun náà nípa ọmọ fàráyìn làwọn àwọn ọmọ firaun náà làwọn torí àwọn ṣe ń pe àwọn ikọ̀ agbábọ́ọ̀lù wọn ní fara'ina àwọn firawuna <laughs> ẹ sì rí bó kọ́ bá ti gbà mí burúkú gbogbo àwọn tí sọmọ lọ tí sọmọ ló kọ tí ò tí ò tí ò níláárí gan ọ̀pọ̀lọpọ̀ ọmọ yẹra fún abẹ́tí pẹ́ńtọ́ sọmọ rẹ̀ firawuna láwùjọ tiwa firawuna báwo ọdájú pé tí òkè ogun pé firawo náà báwo aha anabi musa aleyhi salam a gbọ́ nípa àyà rẹ̀ ṣùgbọ́n alukur'an sọ fún wa nípa bàbá rẹ̀ mo sọ fún wa nípa àyà rẹ̀ torí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ńgbà tó a bì anabi musa yìí wọ́n ní firawo náà ti ti lálà pé wọ́n bí ọmọ kan náà ọmọ Israel àwọn ọmọ Israel tẹ̀sí rí yẹn because àwọn ti wá sí Egypt láti agbọn Palestine tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó agbọn bí tá ń gbé náà nù tiwọn náà tẹ́lẹ̀ àwọn ti wá dàkú ní Palestine lọ sí Misra àwọn tó ṣẹ́kù lọ ṣẹ́kù àwọn Palestine ti sèyàn àwọn ṣẹ́kù ń lu àwọn ọlọ àwọn ọmọ Israẹli yàn àwọn ti kú nílùú wọn tẹ̀lé yusuf lọ sí misra láti lọ jayé ọba tí yusuf láti lọ jẹ nínú ayé ọba eléyìí tọkàn ọmọ wọn yusuf tọkàn kanu wọn yusuf aleyhi salam anabi ọlọrin nígbà tó di olóyè ńlá nílẹ̀ misra gbogbo wọn sàn tó má ti lé kúrò nílùú wọn fi misra sí yusuf kú ọ lọ àwọn ọmọ Israẹli ò lè shift kúrò ní Egypt padà síbi tí wọ́n ti ń bọ̀ mọ́ wọ́n ti wá pọ̀ wọ́n pọ̀ dẹnu ní Misr pípọ̀ wọn wá sọ aráàlú àgbẹ̀ bá lè jọba ti fẹ́ pàpọ̀ jù ọ̀nà dáàbí lè láàmú wá àmọ́ fúnlẹ̀ máa alẹ́ pé kí wọ́n lọ gbàwé kan lábàádì tọ́ bá gbà tá a tún lè pé ìwé ńkọ́ ìwé òtún wúlò mọ́ ẹ tó bá ní nǹkan kọ́ sọ́nù tọ́nà tí wọ́n fi rí i tọ́ àwa adọ́kọ̀délé dání má báyìí bẹ́ẹ̀ ni wọ́n ti wá pọ̀ ní Egypt yẹn kótó tí wọ́n bí anabi Musa pípọ̀ wọn débi pé àwọn firawuna firawuna ti ń jẹ àwọn ń fìyà jẹ wọn sọ wọn gbogbo àwọn ase burúkú àwọn ọmọ Israẹli ló bí à ń kó gbẹ bí à ń gba títì bí à ń sagbáfọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn sẹ́tù rẹ àwọn Egypt àwọn Israeli yẹn ló máa ń sè títí tó fi dáyé Fìràwọn náà Musa kò <coughs> yá sọ padà láyé tiẹ̀ náà ìmúnisìn yín náà ni ìmúnisìn ni bíkọ́ kíkọ́ ọmọ Israẹli ó kí sí bàtà tiwọn irú tí wọ́n fi wọ́n ṣe ni ó ṣiṣẹ́ látàárọ̀ dalẹ́ láìsí kọ́bọ̀ ó tiẹ̀ dúpẹ́ tó àlù ọ́ wọ́n tún fún ọ ní ẹgbàá tó bá ń ṣe ń ṣe nù kó tó wá di pé ọ wá lò ńlá là àlá tó ńlá ni pé báyìí báyìí báyìí báyìí gbàtà àwọn babaláwo wọn tí wọ́n rọ àwọn babaláwo kò ní sàlùbáríkà nígbà tí wọ́n rọ wọn wá ní wọn ò bí màkà ó nínú àwọn ọmọ Israẹli ọmọ ni ó sì sábà bí gbogbo àrùn ọ̀la rẹ̀ ẹ sì mọ̀ pé gbogbo lọ́ba lóye generally àwọn wo eyín ma ni kìí ṣe eyín ọ̀kan eyín parí ẹ̀kẹ́ ọmọ bàbọ̀ gbogbo ntí ọba bá ti mọ̀ ikú lè mú kí òye yìí kíkò yọ bọ́ lọ́wọ́ òun òun ọ̀fẹ́ mú kú ò ṣáájú kìtìhún tó mú kú ò ìdínú tó fi jẹ́ kó àwọn ọba wọ́n lè ṣe sábàbí àti pààyàn wọ́n lè pààyàn torí tó bá ti rí i pé eléyìí ń fẹ́ kó wọ́n lọ kó lè bá ń lọ wọ́n pa ẹ sì mà àmì gbogbo ẹ̀ náà wà lẹ̀ Yorùbá yìí wọ́n lè pààyàn bí ẹgbẹ̀rún torí kí wọ́n má bàa dórí ipò ẹ̀gọ́sí jọ tí mọ́kù náà ní ikú ẹnìkan náà ní olùkọ́ àrà lọ́nà àga kí náà ní irọ́ àgẹ́ so gbogbo orúbá yẹn Fìràhùn kí wọ́n mọ̀ bá wàá bí ọmọ tí yóò ṣe sábà bí kọ́lá tó wọ́n fi parun ajẹ́pẹ́ ńgbà tẹ́tí nínú ọmọ Ísírẹ́lì ni ó ti wáyé ẹ̀sìn pọ́ ọmọkùnrin ni gbogbo ọmọkùnrin tó bá bí látòní lọ nínú ọmọ Ísírẹ́lì ẹ̀ máa pa torí táwọn aláwo sọ ni pé wọ́n bí màkàn wọ́n sọ pé wọ́n ti bí màkàn nítawọn sì gbàgbọ́ nù wọ́n gbọ́ lọ́ngbọ́ tẹ́lẹ̀ náà ok ńgbà tó ti pé wọn ò tí ì bí wọn ò bí ni gbogbo ọmọ tó bá bí ẹ máa pa tó bá ti jọkùnrin báyìí wọn sì ń pa gbogbo ọmọkùnrin dédé gbanu abẹ́ anabi musa yìí aleyhi salam sétọ́lọ́n bá fẹ́ ṣe nǹkan ìgbà tí wọ́n ní òní ṣe é ṣe gan náà ni ó ṣe ṣe anabi musa aleyhi salam ó délé ayé àwọn pààyàn pààyàn dá sí wíyàn wọn máa tọ̀ lójúlé lójúlé ni pé ṣé ẹ̀bí ma àbí ma bí gbàtà rí pé lóyún. kúrò nínú sífà ẹ̀hẹ́n bí wọ́n ọmọbìnrin wọn fi lẹ̀ tí wọ́n ọmọkùnrin wọn pa. tọ́ ìyá Musa bí wọ́n yẹ owó dọkùnrin à irú wàhálà wò obìnrin di tí wọ́n fẹ́ ọkùnrin di tí wọ́n kórìíra ọlọ́run apalasẹ̀ pé sọ ọmọ yìí sínú ọmọ tá a ṣẹ̀ṣẹ̀ bí ọmọ wá sọ ọmọ kó sọ sínú odò tí ń sàn lọ lẹ́bàá lẹ́yìn sàkótì sínú odò tí ń sàn lọ lẹ́bàá lẹ́yìn. kọ́má odò àwa èmi ọlọ́run pa odò láṣẹ kọ́má gbé lọ river nile kọ́má gbé lọ sẹ́yìn kùlé àdówòlé wà àdówòlá kó gbé lọ sẹ́yìn kùlé ọ̀tá mi ọ̀tá musa ẹni rán yẹn kó wọ́n pa yẹn. a rẹ̀ ní wọ́n gbé lọ ó kúkú lọ́wọ́ gẹ́lẹ́ ah lásán sódò ìyàwó ètí yà á máa nù báwo ọlọ́run sá lọ́kàn ìjọ fún àǹtí Musa tó ń jóbìnrin kò sí máa tọpasẹ̀ àpótí òun máa wo ibi tí àwọn òbí tó bá gúnlẹ̀ sí àwọn òbí tó bá dúró sí. gbàtọ́ rí ti àpótí dúró lọ́ọ̀kan déédéé ẹ̀yìnkùlé ààfin fíráhùnà ọmọ anitọ́ agbèdébẹ̀ báyìí. báyìí làwọn ẹ̀ṣọ́ etí odò ti fíráhùnà wọ́n bá gbé Musa rí ẹ rí ẹ ọ̀dọ́dọ̀ bàbá ọ̀daràn yìí agbèdọdọ firawuna wọn yẹwò ọdọkùn sí ìsọmọtò wọn wínú ọ̀rọ̀ rẹ̀ yá ẹ lẹ́nu kíní kan tún gbé wa a òbòrò ó débi tán lọ. àlọ́ ọmọ kí ni wọ́n kẹ́ bẹ́ kí ni lórí tó kù ìyàwó rẹ̀ ni rọ́rọ́ o. ojú ni ọ̀jẹ̀ fèmí àtiwọ̀ عسى أن ينفعنا á ó ṣeéṣe kọ́ ọmọ yìí ó wúlò fún wa ó ṣeéṣe kó wúlò fún wa ó ẹgbẹ́ wọn pa àwọn ọmọ kéékèèké torí tọ̀lọ̀ ó lè wúlò fún wa àtàsíyàwó òfò tí ó ní kíni ẹ̀yẹ̀wò ọkùnrin ni ẹ pa kíní jàre bọ́yá tí ó pa nu kò sì ó ní wọn mọ ọpọ mọ́. òkúkú máa bẹ́ẹ̀ ṣe ṣe wàhálà rẹ̀ tèdèrè màálù ọ̀bọ àti pé wọ́n pọ̀ mọ́ oníṣòro fún. àwọn ẹ̀dàkẹ̀dàwọ̀ wàlẹ̀dẹ̀ ẹ̀mú lọ́mọ má rí kò síbẹ̀ yóò ṣe le tó tọkàn rẹ̀ ọ̀yọ̀ òkúta tẹ́ni tọrọ inú mi è dùn bóyá ọmọ yìí lè jẹ́ sábàbí ìdùnnú fún mi o ó sì lè wúlò fún wa ah, ìyẹn pé èèyàn ò bùkátà kankan máa láyè o ó lè jẹ́ ọmọ yìí náà yọ̀yàn ń kótó ọ̀fin o àwọn nàtàkìdà òwò wàlàdà èwo ni òtó wò àbí ah, máa rí àbí ah, máa rí fífúra àwọn àti ṣe ya kàtàkìrì tóun kọlọ́mọ ọlọ́run ní tó fi ṣe bírú wèrè ń bá bí ma <laughs> ẹ̀hàn àlọ́mọ́ ọ̀yà so torí ẹ bóyá lè ṣe lọ́mọ ah, ọ̀dà ọ̀dà ó túmọ̀ sí pé téèyàn bá ya tó bá ya wúlígánsì tó bá ya tọ́ọ̀gì nínú tá a lè fi dẹ́ tá a lè fi ṣe jìnnà nìkan fẹ́ yà wò àmọ́ kì í wá ṣe ìyá àta látún fẹ́ fún o ọmọ tó ẹ pé láti wá sọ fún pé irú ẹni tá a fẹ́ kọ́ ọ fẹ́ wọn náà sin náà lára rẹ ni ọkùnrin kọ́ nìkan ní máa sin náà lára obìnrin wọn náà sin náà lára rẹ má túlẹ̀ o tọ́ba yọwọ́ wà má túlẹ̀ ọ́ máa ṣe sùúrù fún ni o torí orí rẹ máa wó sẹ́lẹ̀ kan láàrin o torí pé kò síbí yẹn ó sì burú tó àìtí níyàwó ni tọ́ba níyàwó yóò máa rọ yóò máa rọ yóò máa rọ yóò ti kọ́kọ́ lé burúkú náà o sóbìnrin ò torí kọ ọ̀rọ̀ ní ti tọrọ yọ gbàǹpa lẹ́nu tẹnu ọyọ kọbọọdù so gbàdá ti tírẹ̀nì obìnrin so òun náà ẹnu tó yọ kọbọọdù yóò sì máa jẹ orí bẹ́ẹ̀nu ṣe yọ so tí orí rẹ bá rọ tọ́fẹ́ ní wá ń bì kínkìsì rẹ pé ẹnu náà ni yóò gborí sọ pé kí ẹ rà mú ẹyin náà lẹ sọ́ dìbà pé à lóò. No,

ọ̀dà tí wọ́n bá lé yóò tún máa lé burúkú ni kódà nínú orí tọ́lọ́ máa ń ṣe fáwọn èèyàn látàrí wọ́n fẹ́ yàwó ni pé ọ̀pọ̀lọpọ̀ ńgbà tó bá tún fẹ́ yàwó ni ó láàánú bàbá àtìyá rẹ̀ torí gbà náà ni wọ́n máa gbé ẹ́ àṣé wàhálà kékeré kí ya mi sí àṣé wàhálà kékeré kọ́ ni bàbá mi ṣe nígbà tí ìyàwó rẹ̀ bá lóyún tí ń gbìnkìn tí ń gbìnkìn tí ń wò pé kí ni wọ́n ti lè jáwé sóbì pọ̀ sọ wá lè tó bá ní tó ń bí àwọn èèyàn léèrè pé tíyàwó ti ń bá iṣẹ́ ńlá nù <laughs> lọ́ba bẹ̀rẹ̀ sí ní sànú ìyá rẹ̀ gá àṣẹ mami mami ẹ̀jìyà pọ̀ lórí mi kí ló rí ọ̀rọ̀ pọ̀ mbẹ́ tó náà rí i pé tílẹ̀ fi mọ òun òsúnjọ́ mi kíni ọ̀fẹ́ yàwó ìyàwó lóyún ìwọ́ wa máa sùn yọ́ máa jí ọ ni babaláwo ẹ̀ díà ẹ̀ dìde díà pé kíni bó èmi sùn o bá tèmi jẹ́ o mo níbi iṣẹ́ lọ láàárọ̀ pé kí bá tèmi jẹ́ ṣé ẹ̀yin ò ti bá tèmi jẹ́ báyìí <laughs> so torí ẹ̀ wàá rí i pé ó bẹ̀rẹ̀ sí ní rọ̀ ó bẹ̀rẹ̀ sí ní rọ̀ wọn náà jọjọ pé ò lè ò lè sọjọjọ ẹnìkan ò lè sàánú ẹnìkan wọn náà wà rí pé ṣé kí n lọ gbọ́ bomi wá ní àbí káfomi sí tó wẹ́ẹ̀lì ni tó fi bara ni tó sì kíní kíákíá ó di bàbá jẹ́jẹ́ gbogbo eléyìí yóò kọyàn èyàn fi dẹni tọrọ èyàn fi dẹni tọrọ torí ẹ fìràwọn àgbọ gbà irú ọmọ yìí bàbá gbé sọ́dọ̀ ìsàyè wọn fọmọ nánu mílíkì alágolo mílíkì alágolo kan sọdá ni nígbà tó ọmọ bá mu mílíkì màálù tí wọn á sèse màálù ẹnìkan kò ní yá yẹn lẹ́nu lọ́jọ́ wájú gbogbo lọ́mọ́sí wa ya màálù báyìí mílíkì tá a fún náà ni wọ́n ní ta lẹ́ni tó rí ọmọ yìí fún wa wọ́n bá lọ kó gbogbo obìnrin jọ nù ọlọ́wọ́n bá wa sílé wọ fanabi Musa láti má gba ọyàn ẹni bọ́dì Musa ò lè dá sí ọlọ́run fúnra ara rẹ̀ ló ṣe ó ní wa harramna alayhi al-maradi'a àwa la ṣe gbígbọ́ yan àwọn obìnrin gbogbo léwọ̀ fún má ti gbọ́ mọ́ ara tó àwọn agbẹnukú ń bẹ ó sì kú kálukú kọjá pé tòun ni ọgbà torí pé ọmọ bọba tọ́jú ọmọ à wọn náà déèyàn ńlá sẹmùkẹ́ lómi láyé ọwọ́ pọ̀ wọ ààfin ó ó ju gbogbo nǹkan lọ lójú ẹ̀ kódà kọ́ má rí nǹkan kan gbà ń bẹ̀ ààfin tá a tún ni fìrà áwò tí ń pera rẹ̀ lọ́lọ́ọ̀ gbogbo bí ìlú ló dé tán ọmọ ọgbọ yẹn wọn báyìí láǹtí musa lọbọ ọta ọsàràkúsà ọmọ títẹ gbáwó nígbà tí wọn mọ ń parẹ bóyá ẹ gbà mí láàyè o wọn lè bá yín wọ ẹnìkan wá tó lè tó lè bá yín rè lédè kúkúrú àwọn ará ilé kan wà tó sì pé inshallah àwọn èrè mọkànmọkàn yàn wọn ah irú àwọn ará ilé tá à ń wá nù tó ń bá lọ bá ìyá rẹ̀ ìyá sàràkúsà o ẹ má ṣèṣì pé ilẹ̀ bí ma o ẹ̀hẹ́n tó ìyá bá dé nínà tí ìyá nà yàn musa bá ọ̀hún apọ́kàn ni ó parí ẹ̀yẹn tó máa gbá àfihàn máa gbádùn <laughs> ẹ̀yìn ó tún máa jẹ́wọ́ fíráwọ́nà lórí pé ń tọ́jú ọmọ ẹ̀yìn subhanallah So tọ́lọ̀ ń bá fẹ́ ṣe nǹkan kò sẹ́ni tí kọ́ lọ ọmọ lè dàgbà lọ́wọ́ ọ̀tá rẹ̀ ó sì lè jẹ́ pé àwọn ẹjọ́ ń pera àwọn olólùfẹ́ rẹ̀ àwọn ni ó lè dànù ṣùgbọ́n tọ́lọ́ bá fẹ́ ṣe nǹkan ó lè jẹ́ pọ́wọ́ ọ̀tá ní nǹkan yẹn ó ti hàn báyìí ni Fìràwọn náà ń tọ́jú Musa o ń tọ́jú Musa wọn ti mọ ọlọ́mọ ọba o Musa náà wọn sì ṣe ọmọ ọba o títí Musa fi wá di kíkó di gende, bàbá jáde inú gbòòrò gbogbo yẹn ti máa ń prince prince ju prince lọ sẹ́yìn pé prince tọ́jọ́ mọ ọba firawuna a ẹrù jẹjẹ firawuna fúnra rẹ̀ tí musa bá yọ ọ́nù gbòòrò kálukú tí wọn kọ́ ọmọ bá ń bọ̀ àmọ́ àwọn ọmọ israẹli dààmà wọ́n dà mà torí pé kò sí bí mọ́ngò ó ṣe lúpọ̀ mọ́ra wọn tí wọn ò ní dá ti tọ́ ẹ̀yin lẹ́ mọ̀ wọ́n dà mà yàtọ̀ sọ́tọ̀ tọ́ ìgbà tí àwọn ọmọ Ísírẹ́lì mọ̀ pé Musa ìṣe inú ran àwọn Fìràwọ́nà ló ti wá inú àwọn ọmọ Ísírẹ́lì tó tó ń ti pé awọ wọn jọra wọn àwọn faraina wọn kò wọn ní akọbọọtọ akọbọọtọ wọn kò wọn àwọn yẹn làwọn Misr ṣùgbọ́n àwọn ilé ìbànú Israel ni wọn ṣùgbọ́n wọn dà wọn tọ ìjà wa pa èèyàn méjì ẹnìkan jẹ́ ọ̀kan àwọn Israel ẹnìkan jẹ́ ọ̀kan náà àwọn èyí tó wá jẹ́ ọ̀kan náà ọmọ Israel tó ti ma Musa ní ọ̀kan náà àwọn lọ́wọ́ ní kí Musa sànù nǹkan gbà wọn lódodo èyí tó jẹ́ kíbútì yẹn ń ọmọ Israel yẹn jẹ ni so Musa bá gbọ́n èyí tó jẹ́ kíbútì yẹn ọgbà ó Musa fọkọ́bọ̀ Musa tàǹpà lọ́ba kú ìpa tẹ̀wọ̀n kí tọ́lọ́mù bá fẹ́ wípé nǹkan kan ṣẹlẹ̀ náà ní kéèyàn sọnù bí kó sọ ọwọ́ lò kó sọ ẹsẹ̀ lò tó bá fọ́ gún yàn mú lásán tó bá ṣubú tó kú ta lọ́pàá yàn ìwọ lọ́pàá yàn ó ṣe kò ń gé aburú nù ìdájọ́ abẹ́wulẹ̀ tá a tàbí mẹ́rin tó ti sọ kékeré ló míìn lọ́ba sọ̀rọ̀ àṣubú sẹ́mi ọ̀gá ẹni tó tìyàn náà jùlẹ̀ abàgbé ẹ̀rá mu kí fi gbá ọwọ́ lásán náà ni ah, ó ti pààyàn musa gbàǹgbà ìgbà tí Musa gbà ń pa tó ń tì ń kú ọ̀sẹ́ni tó mọ̀ àárín ẹni tí Musa gbèjà àtẹni tó kú lọ́rọ̀ wa ẹni tó kù sì ti kú ẹnìkan ló kù tó lè tó àṣírí ṣùgbọ́n ìròyìn tán kàálù pé wọ́n pa ẹnìkan lánàá ẹnìkan wọ́n pa ẹnìkan wọ́n pa ẹnìkan lánàá ta ló pààyàn ọ̀sẹ́ni tó mọ̀ ó ti wá dijọ́ mi anabi musa aleyhi salam tó jáde ó tún bá pé arákùnrin tí musa gbèjà lánàá onítúnjà lónìí à ó darí dàgbà gbàtí musa ní kó wọn wọ àárín wọn kó wọn lájà ẹ má wété o ẹni tí musa gbèjà lánàá tó ti torí rẹ̀ pààyàn ó ní sọ fẹ́ pèmí náà ní bó o ṣe pẹ́ nìkan lánàá ìwọ tí ẹ fẹ́ yẹ ọmọ rẹ láyé pípáyà pípáyà náà ni ọba tasétì ẹni tí ń bá arákùnrin yìí jàgbé ṣé pé Musa lọ páyà lánàá yóò tún pè mí náà lónìí ọparí o ìròyìn bá tàkà ẹ Musa lọ pàtà náà ẹni tá a fẹ́ gbèjà náà ní tuntun àṣírí yẹn o ìsọ pè mí náà ni kó o sì pẹ́ nìkan lánàá wọ́n kàn fẹ́ yí alágbẹ̀rù gbarí lókè pẹ̀ kọ́ máa pa yẹn báyìí so báyìí gbogbo yẹn bá ti gbọ́ pé Musa lọ pa yẹn wọ́n bá di pé ọ̀rọ̀ dé ti Firaun wọ́n bá ní wọ́n ń wá Musa ká Musa sì ti wá ń gbòòrò ọ̀rọ̀ ti dé ti Firaun tọ́ ilé tó yẹ kí Musa padà sí ilé lòún mọ́rílé wọn ò mọ̀ pé ìròyìn ti dé ti Firaun náà lẹ́nìkan bá ń lẹ́nìkan bá ń sá ń wá musa kánú gbòòrò lẹ́ni tó fẹ́ ṣe nàṣíà fún tóun ẹsẹ̀ múnáfìkì ó ní wọ́n ti ń pètèpèrò láti mú ọ báyìí tí báyìí sẹ́rẹ̀ sọ̀rọ̀ kó fìlú ilẹ̀ o torí tó o bá tó o bá tó o bá tó lè ṣe èsì padà sí ọ̀dọ̀ Fíráúnà ọ̀parí nù láì mú nǹkan kan lọ láì palẹ̀ mọ́ bí Musa ṣe mórí lé Madiana nù ọ̀rọ̀ pọ̀ ní Madiana nípa àṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí Musa bó ṣe fẹ́ yàwó lọ́dọ̀ anabi Shu'aib alayhi salam ìpadàbọ̀ Musa lọ́lọ́run wá ṣe Musa lánàbì nígbà tó dé ibi Jabal Tur ní Sẹ́yìnà ibẹ̀ lọ́lọ́run ti ṣe lánàbì ọlọ́nse lánàbí olóòrán sí Fíráùn nítorí pé onígbéraga ni alágbẹrùgbàrí ni Musa wa sọ fọlọ ẹni wọn lọ akílòlò ni mi èmi ilé sọ̀rọ̀ kó yéèyàn àwọn olùmọ̀ nípa tafsir tún sọ̀tàn nípa eléyìí bóòlù sì dá kílòlò torí kìí sa kílòlò láti bẹ̀rẹ̀ ìgbà tó sì fẹ́ ràn mí sẹ́ yìí iṣẹ́ ó ń bùkátà àlàyé ànábì sì ń bùkátà kọ́dálá hàn èmi sì ní kókó ń bẹ lórí ahọ́n mi kò sí mo sì fẹ́ sọ̀rọ̀ tí ó yé yàn iṣẹ́ tó sì fẹ́ ràn mí kò sí kọ̀ torí wọlé lẹ́dàá ṣùgbọ́n ìwọ ọlọ́run. wọ́n fẹ́ kó sí payá àyà mi o kó sí ọ̀rọ̀ mi lórí iṣẹ́ tó ọ̀ràn mi ní rọ̀rùn kókó orí ahọ́n mi wá bá mú kú o kémi náà tiẹ̀ máa sọ̀rọ̀ kó máa yé yẹn. mo sì tún tọrọ lọ́dọ̀ rẹ pé Harun àbúrò mi kò sí ọ náà lánàbí pẹ̀lú mi nítorí pé Harun ọ̀dàlá hàn jù mí lọ. yóò lè máa ṣàlàyé fáwọn èèyàn yéké ju mi ṣe lè ṣe lọ bẹ́ẹ̀ mi bá ṣàlàyé òun náà ṣàlàyé. ni anabi Musa aleyhi salam ló di anabi látàrí kò sẹ́kẹ̀ẹ́ta ọmọ ìyá rẹ̀ Harun òun náà látàrí kò kọlọ tẹ̀ kó lọ tọrọ kó lọ́wọ́ sí ṣùgbọ́n gbogbo tí Musa tọrọ o ọlọ́run mú kókó orí ahọ́n rẹ̀ kú o Musa náà dẹni tí ń sọ̀rọ̀ tí ń yéèyàn torí kọ́ lọ́n sọ pé qala qad utita su'laka ya Musa gbogbo ń tọ́ tọrọ àti fún ọ Musa su'laka ya Musa. قال ثم بعثنا من بعدهم موسى بآياتنا إلى فرعون وملئه لن نوح Hud Saleh Lut Shu'aib àwọn ará Musa pẹ̀lú àwọn àmì wa o pẹ̀lú àwọn àyà wa ara lọ bá àti àwọn abẹnugan tí ń bẹ pẹ̀lú ẹ̀ àwọn lóko lókì àwọn olórí ibú tí wọ́n rọ́gbà dí aràn Musa wọn ẹ sì máa wọ nǹkan o gbàtí. ọlọ́run rán Musa pẹ̀lú àwọn àwíjàre tó múnádóko yìí àtàwọn ẹ̀rí ọ̀rọ̀ tí mú ní gbà lódodo pátọ̀dọ̀ ọlọ́run níṣẹ́ yìí ti wá tọ́ra sí Firaun àti sí ọba alẹ́ Misra lákòókò Musa ńṣe ni ọlọ́run sọ fún Musa àti Harun fífẹ́ qula lahu qawlan layyina la'allahu yatadhakkaru aw yakhsha.

so amaghị kìí ṣe pé kó le kó le gbóná kó gbóná ọ̀rọ̀ tó lẹ̀ nítorí pé ọ̀rọ̀ tí ó mú kéèyàn gbọ́ tọ́lọ̀ wọn bá bá ní ìlú kọ́ gbà iná lọ yẹ kẹ́ ẹ ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ sọ. tọ́ ọlọ́run sí Fir'auna àtàwọn èèyàn rẹ̀ fadhalamu biha wọ́n Musa tó fi rán Haruna. látàrí agídí àti àbòsí wọn kọ̀ wọn kọ̀ láti gba Musa gbọ́ fanzur kayfa kana aqibatul mufsidin torí náà yẹrẹ anabi Muhammad sallallahu alayhi wa sallam wọn náà wò báwo ni àtúbọ̀tán àwọn àṣebàjẹ́ ti ṣe rí báwo làtúbọ̀tán àwọn òbílẹ̀jẹ́ ti ṣe rí kí lọ́lọ́run bá fojú wọn rí wo bọ́lọ̀ ti tẹ̀ wọ́n rì gbogbo wọn láti bẹ̀rẹ̀ wọn dópin lọ́lọ́n tẹ̀lé ní iwájú Musa àtàwọn èèyàn rẹ̀ ni wọ́n ti tẹ̀lé àyíká àyílọ́wọ́ sẹ́rí ìyá kò sí ìyá tó le bí ètò jẹ̀yàn wájú ọ̀tẹ̀ yẹn ètò jẹ̀yàn kọ̀rọ̀ léèyàn nìkan kò tó kódà bó bá burú jù kò tó ètí ọ jẹ̀yàn níwájú ọ̀tá kódà kọ́ máa le tó nítorí pé ń jẹ̀yàn wájú ọjọ́ fìyàn ṣe ẹ̀yẹ́ ńgbà tí ń jẹ̀yàn ṣé ti ìyá la fẹ́ wò ni àbí ti yẹ̀yẹ́ ẹni tí ń fi wá sí yẹ̀yẹ́ torí ẹ̀ níwájú Musa àtàwọn tó ti Musa lọ́lọ́run ti tẹ Firaona ni àtàwọn ti Firaona eléyìí ló le jù níyà ó le jù òun ló sì dùn àwọn ẹni Ọlọ́run nínú jù pé Allahu Akbar sébélé yìí ó sì parun ni adúpẹ́ fọlọ́ àṣepé adúrò Firaona náà lè parun àsòfò ah, tó fẹ́ tẹ̀lé sọ gbogbo eléyìí látàrí pé ẹ̀yin jẹ́ ni ọlọ́ yọ jẹ́ nǹkan dùnú fẹ́yìn. ọ̀kọ́lẹ̀ musa ya firaun bàtí musa dé ó dé wájú firaun náà ó ní ìrẹ́ firaun náà inni rasulun min rabbil alamin sọ̀rọ̀ torí òjíṣẹ́ ni mo jẹ́ o. tó ṣe pé ọlọ́run ọba gbogbo àgbáńlá ayé ẹlẹ́dàá gbogbo nǹkan olùkápá gbogbo nǹkan ẹni tó ní gbogbo nǹkan òun ló rán mi sí ọ hmm, yọ ya fìràwọnà lẹ́nu fìràwọnà tó yẹ kó ti sọ ó sì wí lójú gbogbo èèyàn lọ́sàn-án gangan tí ọ̀yọ́ wí ana. rabbukumul a'la èmi l'Olúwa yín tó ga jù ṣé Fíráúnà tó sọ báwọn náà ni Musa ló wá ń sọ fún pé olúwa míì wà pò ń lolúwa òdodo àti pò ní Rabbul Alamina olúwa ẹlẹ́dàá gbogbo àgbáńlá ayé olùkápá lórí gbogbo nǹkan. حقيق علي أبي حقيق على ألا أقول على الله إلا الحق ọ̀ràn yẹn ló sì jẹ́ lórí mi o ọ̀ràn yẹn ló jẹ́ lórí mi bí n gbọ́dọ̀ sọ kankan nípa ọlọ́run àfòdodo torí ẹ̀ òní Rabbul Alamin òun lọ́ba tá a gbọ́dọ̀ jọ́sìn òdodo ni mò ń sọ fún ẹ yẹn o ọlọ́ba ọlọ́lá tọ́lá rẹ̀ gbangban kí ni wọ́n kó ká ọ̀rọ̀ yẹn ti kò ti sàkójọpọ̀ rẹ̀ torí kìí ṣe gbogbo ọ̀rọ̀ ni wọ́n máa ń sọ ìyẹn wọ́n máa báyàn wí nígbàwí tó tó sunkún tí ó sì máa sunkún ẹ̀yọ́ máa kí lọ́ọ́ á wí nìsí kí lọ́ọ́ sọ nìsí ẹ̀ torí pé olóye òun ti mọ̀ pé èyí tó ń sọ jáde lẹ́nu ìbáwí èyí tó wí ìbáwí ńlá tó sì gbá qad ji'tukum bibayyinatin min rabbikum آمين àmì tó ṣe é pé ẹ fi gbà pé ọlọ́run ọba lọ́ràn mi mo ti mú wá fún yín látọ̀dọ̀ ọlọ́run mo ti mú wá fún yín látọ̀dọ̀ ọlọ́run torí ká ẹ máa bí mi pé ẹ ah, tó bá yẹ pé ìrànṣẹ́ bá ní ọ látọ̀dọ̀ ọlọ́run kí ni ó mú mo ti má mi wá. fa arsil ma'iya bani isra'il ẹ tú àwọn ọmọ israẹli lẹ̀ fún mi torí pé fìràwọn náà mú wọn lẹ́rú wọ́n ń lò wọn wọ́n tẹ̀ wọn lórí ba. ẹ jẹ́ kí wọ́n rí wọ́n rójú ráyè sí ọlọ́run tó dá mi tó dẹ́yìn tó dá wọn náà ẹ tú wọn lẹ̀ ẹrú sí tẹ̀ fi wọ́n ṣe yìí ó ti tó gẹ́ ẹ jẹ́ kí wọ́n rójú tu ara wọn ẹ jẹ́ kí wọ́n rújú sí lọ. kọ́ọ̀lẹ̀ fìràwọn dáhùn bí kò kọ́ olórí ibú ó ní bi ayatin fati biha nkunta min as wọ́n sọ pé ó mú àwọn ni. tó bá yẹ kó o bá mú àmì wá tí sì ń bẹ pẹ̀lú rẹ sáwò sáwò àmì tó mú wá tí ó jẹ́ àmọ̀ pé olódodo ni ọ ọlọ́run lọ́ọ́ ránṣẹ́ báyìí ni firawuna ó ṣe bẹ́ẹ̀ sọ fún Musa pé wọ́n òkúrọ́ yìí òkúrọ́ lásán tọ́lọ̀ ńlọ aránṣẹ́ tó tó sì wà pọ́lọ̀ nǹkan sóhun ajẹ́kẹ́ mú àmì wa àmì tó jẹ́ àmọ̀ pé nìkan lọ́ràn sí wa. فألقى عصاه فإذا هي ثعبان مبين anabi musa sọ kókó rẹ̀ lẹ kókó adé ejò ejò tó hàn sí kálukú ejò yẹn akọ ejò ni bẹ́ẹ̀ làwọn olùmọ̀ nípa tẹfsiri sọ kókó ayípadà ó di ejò ńlá tó ya inú rẹ̀ gbagadagbagada ọ oh yára bọ̀ wá dọ̀ Firaun má Firaun náà rí ẹ ń bọ̀ wá dọ̀ òun ọ sá ogun orí ìtẹ́ lọ ha sọ yẹ kọ́ bó tún máa bẹ̀rù sọ bẹ̀ ọ́n bá wà ládọ̀ àmọ́ kò rí bẹ́ẹ̀ náà wa musa dejo rẹ mo mẹjọ ẹjọ tẹjọ ma ṣe so báyìí báyìí ni bàbá aláìlágbára yìí sọ musa bá sì ọba di orí ètò mu ọba tún di pọ̀pá à ẹ̀kẹ́ odù hmm, tó abẹ́tẹ̀ ayé wa báyìí báyìí kọjá ni tó jẹ́ ipé yìí máa fi hàn pọ̀ ń bẹ̀rù kankan tẹ́lẹ̀ ṣùgbọ́n tẹ̀jọ yìí ọ̀yà kálukú lẹ́nu pé fìrà ni tó sọ pé ẹgbà wọn ẹ̀mẹ́jẹ̀jọ oṣù ń lé sí i kọ́dà wọ́n tún sọ pé fìrà àwọn nàní di ejò mú o tó bá gbọ́ tó ẹ tó bá ní òfin ní <laughs> anabi musa ó di ejò mu tọ́ba ti di mú tí ò wá bá mi tọ́ba ti di mú tí ò wá bá mi ajẹ́kọ́ àwọn ọmọ israẹli máa tu wọn lẹ̀ fún tó báyìí subhanak allahumma wa bihamdik an la ilaha illa ant astaghfiruka الله أكبر الله أكبر الله